أعوذ بالله من الشيطان الرجيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا الحمد لله الحكيم بما شرع العليم بما خلق والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين أدوك فون ألون وباوة ọba ọba tí ó jẹ́ elétò ọba ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run lérí gbogbo ohun tó filẹ̀ fún wa sínú ṣẹ̀ríà wípé ká máa ṣe dáadáa wà ń bẹ̀ àlẹ́ àlími bima khalaqa ọba yìí ọmọ àwa tó dá ó sì máa. nti orí ń fún wa ó sì mọ èyí táburú ń fún wa ọlọ́run bá Allah kò ní pàṣẹ kò ní yọ̀ǹda ipe kásẹ̀ nkankan kan àfi kọ́jẹ́ kó orí ń bẹ ń bẹ ọlọ́run sì ní kí wá ń lọ ipe ẹkú omi nǹkan báyìí ẹ má ṣe é àfi kọ́jẹ́ pé aburú ń torí ọba tó mọ ìdájú ẹ̀dá gangan fún rẹ̀ lọ́ni ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀jì sẹ́lá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ mayami ìtí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tá a ní bùkátà sí láwùjọ wa ni kápẹ́pọ̀ yìí rẹ̀ òun náà ni ta'addud zawjati wa fawaiduhu wa shurutuhu wa káfẹ́yàwó ju ẹyọ ọ̀kan lọ àtàǹfààní tó wà ń bẹ tọ́lọ̀ fi ṣe lẹ́tọ̀ fún wa àti àwọn amájẹ̀mú tó wà ń bẹ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe lọ́kùnrin àtàwọn ẹ̀kọ́ tá a máa fi ń ṣe fún ọkọ àtìyàwó tó wà ń lé tẹ́lẹ̀ àtìyàwó tó dé gbogbo ala nídìí ìmọ̀ àtẹ̀kọ́ lérí tààdùdù zawjad táwọn olóyìnbó ń pè ní polygamy alìsílámù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ alẹ́ lè mà wípé ẹ̀sìn wa yìí táwa ń ṣe yìí tá ń pè ní islam dínú mutakamilun láwù wa min jamalihi ta'addudu zawjat ẹ̀sìn tá à ń ṣe yìí ẹ̀sìn kan ni tó jẹ́ ẹ̀sìn òdodo kò sí irọ́ nínú Islam ẹ̀sìn yìí lọ́wọ́ á pé jùlọ kò sí ẹ̀sìn kan tó dáa tó ẹ̀sìn yìí wá ní àwọn ẹwà tọ́pọ̀ rẹpẹtẹ tá a fi máa mọ̀ pé a Islam ẹ̀sìn ọlọ́ọ̀ni nínú àwọn ẹwà náà òun náà ni ta'addudu zawjat kí ọkùnrin kó níyàwó jẹyọ kan lọ tó bá ní bùkátà sí ọlọ́run ọba ò ṣe lọ́rọ̀ àyàn ipẹ́ ni tí ọba ṣe kò ní wà lìjánà ọlọ́run ọba ò ṣe lọ́rọ̀ àyàn ipẹ́ ni tí ọba ṣe kò ní rójú rí ọlọ́run mọ̀bá ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá ní bùkátà sí wàlláhu arísàlábìlì Qur'an ọlọ́run ọba hàn anabi ṣe wa ọwọ́ fún níwèé nínú ìwé tó fún ààwẹ̀ wà ń bẹ̀ ìrun wà ń bẹ̀ sàká wà ń bẹ̀ ájì wà ń bẹ̀ kásídáadáa sóbì wa wà ń bẹ̀ kádẹ́bípọ̀ wà ń bẹ̀ ìgbàláàyè káfẹ́yàwó jẹyọ̀ kan lọ ọ wà ń bẹ̀ ọwọ́ akẹ́nidí ọ̀yọ́ kù. àánú sì lọ́lọ́run ọba ló fi ṣe fún àwa ọkùnrin àánú ọlọ́run fi ṣe fún àwọn obìnrin bóyá àmà àbámà tá àbámà ká lè mà bẹ́ẹ̀. ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim. wa ma arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ọba nílẹ̀ ànábì sallallahu alayhi àrùn ṣẹ́ sáyé sí gbogbo àgbáńlá ayé àfikọ́jẹ́ pé nítorí àánú la ṣe ọ dìde àti ìwọ àti tírà tó wà lọ́wọ́ rẹ àánú lè jẹ́ fún ayé anabi wa fẹ́yàwó jẹyọ kan lọ káfẹ́yàwó jẹyọ kan lọ ọ wà nínú tírà tá anabi gbé dání tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ gbogbo ayé tí ó máa jẹ́ àánú fún wa gbogbo tó wà ní kuraani àánú ní gbogbo ẹ̀ ìkẹ́ ní gbogbo ẹ̀ oríire ní gbogbo ẹ̀ ìdùnnú ní gbogbo ẹ̀ àtàádúdú ìníyàwó jẹyọ kan lọ wà á ń yẹ òun náà ni kéèyàn ó fẹ́yàwó ju ọ̀kan lọ kọkùnrin kó fẹ́yàwó ju ọ̀kan lọ àwọn ọkùnrin lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa harrama dhalika ala nisa ọlọ́run ṣe léèwọ̀ fáwọn obìnrin káwọn ó ní ọkọ ju ẹyọ kan lọ. àtàdúdú ẹ̀rí ká níyàwó jẹyọ kan lọ yìí làmúyọ̀ṣẹ́wò islam islam kò ń bẹ̀rẹ̀ rẹ̀ o kì í ṣe pé mùsùlùmí òun làkọ́kọ́ ẹni tí ń kọ́kọ́ ń fẹ́ ìyàwó jẹyọ kan lọ bí ìbá jẹ́ pé ká máa fẹ́ ìyàwó jẹyọ kan lọ ó ti wà nínú àwọn àṣà gbogbo ìlú àti àṣà àwọn aláìmọ̀kan jàìlíyà kó tó di pé àgbà islam wàlákin náà islam wàlákin náà islam hazabahu wa nadhrama islam kàn dé láti wá fètò sí i láti wá fètò sí i pé bẹ́ẹ̀ bá fẹ́ yàwó iye báyìí ní ẹfẹ́ tẹ́ẹ̀ bá fẹ́ yàwó báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ báyìí lẹ́ẹ̀ṣẹ̀ pẹ̀lú yàwó báyìí lẹ́ẹ̀ṣẹ̀ pẹ̀lú yàwó tó wà nílé tẹ́lẹ̀ ìtọ́kọ́ máa ṣe ní ojúṣe rẹ̀ ní ìtẹ̀fin ní jà tí òfin ní dàrú Islam wá fètò sí ọ wá fòfin sí kò sí tí olófin nínú Islam jama fàyínàmà kánà fi di aná ti sábìkọ gbogbo àwọn ẹ̀sìn tó ti kọjá náà ní polygamy wà ń bẹ gbogbo ọ̀ràn ẹ̀sìn téèyàn bá lóhùn ń ṣe tá a bá tuutu dáadáa oye àbá pé wọ́n ń ṣe polygamy ń bẹ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá sílé ayé tí wọ́n wá jíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n èso ń yàwó kan bí ànábì Ibrahim alápèjúwe ọfẹ Sara ọfẹ Hajara ànábì Dáúdà ó so ń yàwó kan ànábì Suleiman ó so ń yàwó kan oníyàwó rẹpẹtẹ ni wọn àmọ́gbàtà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tá nàbí dé ọlọ́wọ́n bá ní ká nàbí ọ̀sọ̀ fún gbogbo àlèwúmà ipe ẹ̀yin tẹ́ jẹ́ muslim ìyàwó tiyín kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ ànábì nìkan la fẹ́ ànábì nìkan la fún nígbà láàyè kí ìyàwó tí ó ju mẹ́rin lọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà ànábì náà kú ìyàwó mẹ́sàn-án ló fi ilẹ̀ sáyé yàtọ̀ sáwọn tí wọ́n ti kú lójú ayé rẹ̀ àmọ́ àwa tí a jẹ́ àlèwúmà nàbì ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ń sọ fáwọn nínú alukur'an ní karim ipe alifẹ́yàwó jẹyọ kan lọ àmọ́ ká kọjá mẹ́rin suratu nisa aya ẹlẹ́kẹta ẹni tí ó bá yé kó lè yé ẹni tí ó bá mà kó lè mà ẹni tí ó bá mà kọlọ lè mà kọlọ lè ní ìdánilójú pé ọlọ́wọ́n bá Allah òun ló fi sínú kur'an ní ipe òun gbà wá láàyè fẹ́ni bá ní bùkátà sí ọlọ́wọ́n bá ní. فانكحوا فانكحوا ما طاب لكم من النساء ọlọ́run bá ní ẹ máa fẹ́ ẹ máa so igi ẹ máa gbé níyàwó ما طاب لكم من النساء àwọn èyí tó bá wù yín nínú àwọn obìnrin àwọn tó bá wù yín ni ẹ fẹ́ ẹ má jù wọ́n lọ ọmọ yín lọ́rùn ẹ sì má fóògùn fẹ́ obìnrin èyí tó bá wù yín ni ẹ fẹ́ mọ́síra ẹlẹ́fẹ́ méjì méjì wàtúláta ẹlẹ́fẹ́ mẹ́ta mẹ́ta wàrúbá ẹlẹ́fẹ́ mẹ́rin mẹ́rin. fàyìnì khiftum alla ta'dilu eléyìí ní ìpìlẹ̀ àwọn tẹ bá mọ̀ pé ẹ̀yin lè ṣe déédéé láàrin ìyàwó méjì láàrin ìyàwó mẹ́ta láàrin ìyàwó mẹ́rin fàyìnì khiftum alla tẹ́lá mà pé ẹ̀yin lè ṣe déédéé ẹ̀yin ní wùwárí ẹ̀yin nílò làákàyè ẹ̀yin ṣẹ̀tọ́ fún wọn bákan náà ẹ̀yin máa dájà alẹ́ ni ó ti mà bó ṣe má ọmọ bó ṣe rí ọmọ bọ́lá ò ṣe dá ọ ikọ̀ ọ̀làgbọ́n ó sì lè bá wọn gbé pẹ̀lú àlàáfíà tẹ́lá mà pé ẹ̀yin ṣe déédéé dọ́gbadọ́gba fàwáhìdá ọlọ́run bá ní ẹjọ́ mọ̀lẹ́yọ̀ kan ìpìlẹ̀ ní káfẹ́ ẹ̀wọ̀n méjì tí ọba ságbára là á máa ń fẹ́ ẹyọ kan ìpìlẹ̀ tó dáa jù tó dáa jù oníkéyàn níyàwó méjì lé àbí kó níyàwó mẹ́ta àbí kó níyàwó mẹ́rin tọ́ba wa mọ̀ pé kò ságbára ọlọ́run àwọn àdìbáṣe ẹ̀ pé kọ́mọ yìí máa o kọ́mọ rún máa o kọ́mọ kan wàhálà kọ́mọ kan jàgbà kọ́ya dúró lérí ẹyọ kan ìdágbọ́yé nínú àyà yìí fíkihù dẹ̀lìl fíkihù dẹ̀lìl òun náà ni pé ọlọ́run ọba gbà wá láàyè àṣẹ tọ́pa yìí àṣẹ ìgbàláàyè ni kìí ṣe àṣẹ bíi wáàkí mùsọ̀lá ẹ kírun àbí ọ gbọ́dọ̀ má kírun fáńkì òun kọ́ àṣẹ lòun náà àṣẹ ilé yìí lè istihbab fẹ́ni tó bá ní bùkátà sí kìí ṣe pé dandan ni tó o bá ṣe òun rí ọlọ́run. níta gbọ́yé ń bẹ̀ ni pé ọlọ́run ọba ọgbà wá láàyè àwa tá a jọkùnrin ta ni wọ́n wá lóhùn nígbà wá láàyè nínú àwọn tọ́lọ́run ọba dá bóyá lọ́kùnrin àbí lóbìnrin bóyá nú àwọn elédè wa àbí nú àwọn elédè kéde ta ló tó bẹ́ẹ̀ láti fààlà sí oyè láti fààlà sí láti dí lọ́wọ́ nítọ́lọ́run ọba aláàtì jùwálẹ̀ lérí ẹ̀ pé anígbà láàyè rẹ̀ ta ni wọ́n wá sọ pé òun ò ta ló fẹ́ dúró tó fẹ́ kọjú sọ́lọ́ ọba Allah wàláhì kò sí àfẹnití ọba kàbò nínú àyà yìí náà ní tó ń jí yíyí wa pé gbogbo àlòmọ̀ tí ọba fẹ́ yàwó bó ṣe wù kọ́ fẹ́ràn obìnrin tó bó ṣe wù kí oníbùkátà sóbìnrin tó bọ́ ọba ti lérí mẹ́rin ò fẹ́ karùn-ún o àfi tí kan bá lọ ó jẹ́ ó fi mí rọ́pò ẹ̀ tí méjì bá lọ ó méjì méjì rọ́pò ẹ̀ adáwò di họ́ọ̀sì ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ ńlẹ̀ wa àmọ́ bí ọba bá dé tó bá dé rí mẹ́rin ó ti dé bọ́ stọọbù nù jama ló ṣe jẹ́ pé arákùnrin kan nínú àwọn sahaba tọgbà islam wọ́n ń porúkọ rẹ̀ ní Qais ibn Harith ìyàwó mẹ́jọ ìlú ní lọ́wọ́ kó tó di gbọgbà islam anabi sallallahu alayhi wa sallam anabi wa pe anabi ní Qaisu ìyàwó mẹ́jọ ló islam a ah. tọ́lẹ̀kì mi náà hona àrùbá a ah. kọ àwọn mẹ́rin tó bá wù ọ́ kọ̀ wọ́n lẹ̀ kó o sì dá wọn lọ́lá kán lè lọ́kọ̀ mi àìgbéyàwó kọjá àìgbéyàwó márùn mẹ́fà méje mẹ́jọ wọnú ìsìláàmù mẹ́rin péré nígbàlá yìí wà fún. arákùnrin kan wọ́n ń korúkọ ní gilan bun salama asakafi nínú àwọn sahaba ni òun náà gba islam ìyàwó mẹ́wàá ló lábẹ́ tiẹ̀ sẹ́wọ̀n káwọn tá wí náà they were not muslims before wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ àwọn jàhílíyà àwọn abọ́gibò pẹ́ni ló ṣe jẹ́ pé káníyàwó jẹyọ kan lọ́wọ́ ti wà nù kọ́tsọ̀ gbogbo òlu ayé anabi wa sọ fún mi pé ìyàwó mélòó lọ́wọ́ lọ́wọ́ rẹ ó ní ìyàwó mẹ́wàá ni anabi ni ikhtar minhunna arba'a anabi ni mẹ́rin péré ni kò ṣẹ̀ṣà ṣẹ̀ṣà mẹ́rin choose mẹ́rin tó bá wù ọ́ yàlágbájá yàlágbájá yàlágbájá yàlágbájá tọ ẹyin yòókù ẹgbà ẹ lè lọkọ mi òun náà ó sì wáá fi àwọn mẹ́rin lẹ̀ wọ́n lè lọkọ mi torí pé ọlọ́run ọba tó ní ká mọ̀ fẹ́ yàwó ju mẹ́rin lọ ọlọ́run ọba yẹn ọmọ pé lẹ́yìn mẹ́rin wàhálà àti ìjàngbọ̀nlẹ̀ yóò ṣe kíni ilẹ̀ yẹn ọmọ kojú nínú ilé ayé ẹni tó lágbára rẹ̀ tó lè fi làákàyà tó gbọ́n àti wọn òun náà làǹdàbì wọ́n ti wọ́n fún òun nígbà láàyè kójú mẹ́rin lọ àmọ́ wà lóhùnmà ọbẹ̀ ìlera Abubakar èyí lé gbogbo àlóhùnmà tó wà láyé ọgbọ̀dọ̀ ju mẹ́rin lọ. àfa tó bá ṣìnà ìmáàmù tó bá ṣéwù tó bá ṣìrìn tó bá ilé ju mẹ́rin lọ mẹ́rin náà ni wọ́n máa kà sí ìyàwó ẹ̀ èyí tó bá lé lérí ẹ̀ wọ́n máa kà á sí ṣìnà fún ni yóò ṣe wàá lọ lè jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ò bùn Abubakar àbẹ̀lẹ̀ tàṣíṣẹ́wò rẹ̀ ọ̀dẹ sọ fáwọn bàbá kan tó bá kan tó kàn jàǹgbà. èèyàn gbọ́dọ̀ fẹ́yàwó kọjá mẹ́rin tó bá ti jẹ́ àlùmọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam. وتعدد مباح لكل رجل مستطيع لكل رجل مستطيع كان يهود méjì lọ كان يهود mẹ́ta lọ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ كان يهود ẹyọ kan lọ ọlọ́run ọba gbà wá láàyè rẹ̀ fẹ́ni tó bá ní agbára bí ọba ṣagbára wọn gbọ́ láàyè rẹ̀ wala yajuzu lil mar'ati an tata'addada obìnrin nìkan la gbà láàyè kí wọ́n lọ́kọ ju ẹyọ ọ̀kan lọ bọ́bá wa lọ́kọ ju ẹyọ ọ̀kan lọ nígbà ọba wa di pé ọ wa lóyún tani ọ̀ wá gbọ́mọ ṣé kò bá ètò ayé mu kò bá ètò ẹ̀sìn mu obìnrin tẹ́ bá tọ́ bá ti ní ọkọ ọ̀kan tó tún lálẹ́ ẹ̀rí pé kò ní báláǹsì nínú ayé ẹ̀ yóò kàn máa dààmú ni tọ́ba padà wá yá yóò padà wá kó lé ọkọ èyí tó wà ń bẹ̀ yóò padà wá dìyà ń dágbé àwọn ọkùnrin yìí sì wọ́n mọ̀ wá wọlé lọ lè bá ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀. ṣé yóò da kí obìnrin kan kọ́kàn wá pé ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ipe tọ̀ ẹ tilẹ̀kùn o èmi ò ní wálé lé ní o ọ̀dọ̀ ìkejì yín bàbá Ibrahim tó wáyà nàpájà mo fẹ́ sùn lálẹ́ ṣé ogun ò ní ṣẹlẹ̀ jẹ́mà ogun ó ṣẹlẹ̀ ọlọ́run ọba ò fi sínú ntí ó ṣe fóbìnrin kó ní ọkọ méjì láyé kódà tó bá di jọ́ kìámà lọ́run ó ti yé ọlọ́run ọba ò fi sínú dùnú fún pé yọ́ lọ́kọ méjì lọ́run nítorí pé sísítẹ̀mù yẹn ò mú obìnrin ọkàn máa kó wàhálà ni ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. àtàádùdù laysa zulman lil mar'ati gbogbo àwa tí a ti rò pọ̀ mọ́ àṣà ilẹ̀ Yorùbá àtàwọn tó jẹ́ pé a ti rò àṣà àwọn òyìnbó ká lọ lè tún wá lọ́dọ̀ Ọlọ́run nítorí pé àṣà wa àti àwọn òyìnbó ní tí wọ́n ń sọ ni pé ìfẹ́yàwó léyàwó àbòsí ni ẹsẹ̀ àbòsí fún arábìnrin yẹn ni òun lọ lọ́kọ rẹ̀ kí ló wá dé tí ẹ wá ní kẹ́nìkan tó máa fẹ́ ọkọ rẹ̀ nígbà tá a ti ń sọ nínú àyà kùránsì ọlọ́run ọba ní fáǹkì hùmà tó bàdàkùn mínà nìsà ẹfẹ́ èyí tó bá wù yín ọlọ́run tó wálẹ̀ nínú àwọn obìnrin màsínà ẹfẹ́ méjì méjì sẹ́rẹ́ àwọn méjì náà àwọn ni wọ́n ní ọkọ ẹyẹ ọ̀kan kìí ṣe nìkan lónìí wàtúláàtà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní ó nìkan wàrúbá àwọn mẹ́rẹ̀ẹ̀rin eh, àwọn ni wọ́n ní ẹnìkan yẹn. kìí ṣe nìkan nù wọn oyè ńlọ ní ọkọ ìròrí yẹn ẹja lọ lè há dànù wọ́n sì wáá fẹ́ ọkọ mi wọ́n lọ lè fi ọkọ rẹ̀ sọ́ọ̀gbọ́n táǹkànù kùránì ni wọ́n lẹ́yìn méjì ní kẹ́ẹ̀dì mọ́kan tọ́bajẹ́ pé kádàrà yín méjì lẹ́pẹ́ bẹ́ẹ̀ tọ́bajẹ́ mẹ́ta yẹn mẹ́ta náà lẹ́ní tọ́bajẹ́ mẹ́rin yẹn mẹ́rin náà lẹ́ní bọ́lá bá sì wá kádàrà tó ní ìwọ nìkan náà ní ẹ ìwọ nìkan náà ló nìkan rẹ̀ àmọ́ tọ́lọ́wọ̀n ọba kádàrá oyè ẹjọ́ níní níta ń gbọ́ yé nínú àyà yìí Quran three àyà four àbí Quran four àyà three Quran ni suratul nisa àyà lẹ́kẹ̀ ló jẹ́ma àyà lẹ́kẹ̀ ta kàmájọ́ dàrú bí ti ń fa àwọn obìnrin lẹ́sìn pé ẹ̀yin tọ́lọ̀ wọn ti kádàrá méjì ẹnìkan kó nínú méjèèjì kọ́dà ẹni tó dé yọ̀ọ̀fẹ́ lé ẹni tó wà nílé lé lọ. wípé òun gangan tóun jẹ́ ìyàwó lòun ṣẹ̀dé wípé tọ̀hún ń bá òun fẹ́ tẹ́lẹ̀ ni ìròrí burúkú ni. ọlọ́run bá aláǹsọ̀nù àdìsí al-Qudusi ọlọ́run ní yá ibadi ọlọ́run lẹ́yìn ẹrú ẹ̀yìn ẹrú mi inni haramtu dhulma ala nafsi mo ṣàbòsí léèwọ̀ fúnra mi èmi ò ní ṣàbòsí fẹ́nìkan nu yín wa ja'altuhu bainakum muharrama mo wá tún ṣe àbòsí léwọ̀ láàrin ẹ̀yin náà ẹ̀yin náà ẹ má ṣàbòsí fàlàtàbà ọ̀làmú ẹ má ṣe àbòsí fúnra yín èmi ò ṣàbòsí fún obìnrin tí mo fi ní kí wọ́n fẹ́ lé ní ìṣàbòsí fún obìnrin tí mo fi ní kóhun náà lọ fẹ́ ẹni tó ti lọ́kọ. polygamy èyí ṣàbòsí lọ́dọ̀ ọlọ́run rahman ni àánú ni ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba Allah ni torí Qur'an ní tọ́ba ti wà ń bẹ̀ ife ọlọ́run ọba ní ọ̀dà má dá òtún ẹ̀ má ọ̀dà náà ni nítorí wọn ti wà ń bẹ̀ fi ọ̀dà kọ̀dà náà ni ọlọ́run ní pàṣẹ àbòsí láyéláyé láyé àmúrò bíi dúlùmí àbàdà aláwo ní sàbòsí fún obìnrin ẹni tó pọ́n obìnrin léjù tó sì fún obìnrin níwọ̀jù tó sì pàṣẹ ká pọ́n obìnrin lé ká ṣàánú ẹ̀ ọlọ́run bá láàánú ó ní àánú fóbìnrin gan ṣébi wòye fóbìnrin ló gún tẹ́lẹ̀ níjọ́ nígbà alukurani sì dé ọlọ́run bá aláàṣẹ pàṣẹ pé ẹ rí àwọn obìnrin yẹn ẹ gbọ́dọ̀ mọ́ fún wọn lógún èèyàn làwọn náà wọ́n yẹ sẹ́rú. ọ̀kan nínú àwọn professors àbí nínú àwọn ọ̀mọ̀wé ọwọ́ jẹ́ òyìnbó òun àti àáfàá kan jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan àáfàá yẹn òyìnbó lòun náà wọ́n wá ń sọ̀rọ̀ lọ nígbà wọn kò níbi iṣẹ́ òyìnbó yìí wọ́n wá ń sọ̀rọ̀ débi ọ̀rọ̀ polygamy òyìnbó wá ń sọ fún àfa òyìnbó yìí pé ẹ̀sìn yín ló ṣe àbòsí fóbìnrin jù obìnrin tó jẹ́ pé òun nìkan ló yẹ kó dá ní ọkọ rẹ̀ ẹ̀sìn yín sì wá gbà láàyè kẹ́nu mi ò tún fẹ́ ọkọ rẹ̀ àbòsí lè ṣe fún arábìnrin tó wà nílé yẹn àfa òyìnbó yìí ó ní ọlọ́run ọ̀sà àbòsí ọlọ́run ò ṣe ń dandan kéèyàn fẹ́ yàwó jẹyọ kan lọ àmọ́ lọ́run mú gbà láàyè wá fún ẹni tó bá ní ìdí ẹ̀ tó ní bùkátà sí i alákọ̀ọ́kọ́ nìyẹn lẹ́yìn náà ọlọ́run ọ̀sàbòsí fóbìnrin obìnrin tí wọ́n fẹ́ yàwó lé àtobìnrin tí wọ́n fẹ́ léèyàn ọlọ́run ọ̀sàbòsí fẹ́ nìkan kanú àwọn méjèèjì nǹkan máa ń ta wọn ńlá ni ìsì máa ń dùn wọn ọlọ́run fi sànáwó fún wọn bí ká ṣiṣẹ́ lọ ká ṣiṣẹ́ lọ aláàgùn lọ káwa náà wá da owó lẹ̀ tábà dé bí ṣe máa ń dùn wọn ọlọ́run fi sànáwó fáwọn náà àwa wá gba tiwa ó di dandan káwọn náà ṣe kíni káwọn náà gba tiwọn. àfa òyìnbó yìí wọ́n kìrìsìtẹ́nì yìí tọ́jẹ́ òyìnbó tí ó ṣe mùsùlùmí ó ní ìwọ yìí ọmọ ọdún mélòó ni wọ́n ó lóun ti wọ fifty years nígbà wo lọ bẹ̀rẹ̀ sí níyàwó ó ní yóò ti tó bí forty eh, yóò ti tó bí eh, thirty clinical years tóun ti bẹ̀rẹ̀ sí níyàwó ó ní láti gbà yẹn dì sí àlè mélòó ló ní woman friend mélòó ló ní ó wá gbójú sókè. Okay ó ní láàdìrí ó ní i don't know i can't count it ó ní mo lè káyé ẹ̀ ọ̀dà lọ́wọ́lọ́wọ́ báyìí mélòó ló ní ọlá àwọn ọmọ mẹ́rin àwọn obìnrin mẹ́rin bẹ lọ́wọ́ òun tó wọn ò so igi wọn wọ́n wá ṣe karùn-ún èyí tó wà ní inú ilé rẹ̀ àfa òyìnbó wọn sọ pé sọ́ọ̀mọ̀ pé àtà àdúdú fitra káníyàwó jẹyọ kan lọ àdámà gbogbo ọkùnrin ni bẹ́ẹ̀ ọba ti wá ṣe lọ́nà ẹ̀tọ́ yóò wá ṣe lọ́nà èèwọ̀ ìwọ tó ọ wá ń bá yàwó yàwó mẹ́rin lásìkò oyè tó ń yàn wá lálẹ́ àtẹni tó fẹ́ yàwó tí fún lóúnjẹ àtẹni tí ń yan obìnrin olóbìnrin lálẹ́ pé ta ni ń ṣàbòsí fóbìnrin nínú ẹ̀yin méjèèjì òyìnbó yìí wá mẹ́rí ah ó lè ti ń jòdodo ọ̀rọ̀ ni pé ó lóun àwọn làwọn ń ṣàbòsí torí àwọn ò ní gbé e wálé àwọn kan máa pààrọ̀ wọn lásìkò tó bá ti wú àwọn ni wíkẹ̀ndì kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan ẹlòmíín náà nílẹ̀ yorùbá ti ń pariwo pé bọ̀dá àwọn fẹ́yàwó kejì oye àbúrò òun fẹ́yàwó kejì ti ń pariwo oye àlè mẹ́ta lóní ó sì kẹrin wọ́n sì kẹrin èyí tó wà nílé òun níyàwó mẹ́rin ọ̀kan tọ́ mẹ́ta ọ̀tọ̀ ni wọ́n ń bú oníyàwó méjì tọ́tọ́ ládàtọ́ làmù ẹ má ṣe àbòsí kò sí ọkùnrin kan tí ó níyàwó ńlé tí ó róbìn tọ́ da tí ò ní màgbélé ìdá tí ọba wọn ṣe ṣéǹjì lákò rẹ̀ yóò wá ṣe sùúrù tọ́ba ní owó lọ́wọ́ tó ti lálàáfíà yóò mú yìí tó wo èyí tó tún rí ni yóò mú torí pé àdámọ́ ni pé kí ọkùnrin ọmọ fẹ́ràn obìnrin púpọ̀ àìsí agbára àìsówó àbí àìsí làákàyè ipe ah madamu wọn dàn kan rú fún mi o iná lọ́ka lọ́wọ́ kò kéde pé kò wù ú tí ọba wù ni ó yẹ kò ní máa rẹjú lọ́ba rí obìnrin tó dáa nítorí pé èyí tó rí ni ọ yàtọ̀ sí ìtọ́wọ́n lé àdámá ni kọ́dà àwọn òyìnbó náà àwọn náà ń ṣe polygamy eh, àwọn wọn gbé tiwọn gbọ́ná sí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn civil servant àwọn md gbogbo wọn ń ṣe polygamy àwọn professors ní university wọn ń ṣe polygamy bọ̀dé wọn kàn ṣe ti Islam ni ti sinna wọn ṣe kí ni lọ́pọ̀lọpọ̀ ṣe. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala al-islamu lam yubih shay'an illa fihi maslaha ọlọ́run ò ní pàṣẹ pé kínní yìí ẹ ṣe é àbí mo gbà yín láàyè kẹ́ ẹ ṣe àbí kọ́ dé pé dáadáa wà ń bẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir wọ́n sọ ọlọ́run ọba ò mọ ntọ́ dá ni ọlọ́run mọ̀ wá ó sì mọ ntọ́ dá ọba aláàánú ni ọba tí ó fún wa ní èrò gbogbo tá a ṣe ń kọ̀rọ̀ ni ọlọ́run ọba aláà ọwá gbà wá láàyè nípa àwọn ọkùnrin tá a bá lágbára káfẹ́yàwó ju ẹyọ ọ̀kan lọ àlẹ́fẹ́ méjì àlẹ́fẹ́ mẹ́ta àlẹ́fẹ́ mẹ́rin àwọn tá a bá mọ̀ pé àní déédéé láàrin wọn kájọ ọmọ ní ẹyọ ọ̀kan sọ̀kọ́ Allah ti dè ọ́ tètè kọ́ kà máa fẹ́ nítorí tọ́ba ti gba ẹ̀sìn ọ́ wá gbòfin rẹ̀ mọ́ tọ́ba ti mọ̀ pé ọ fẹ́ lo àyà yìí òfin tó tẹ̀lé àyà Kùránì ó ṣe kí ni ọ wá gbà tètè pé ọ gbẹ̀sìn ọ wá fòfin lẹ̀ tọ́ba sì wá gbẹ̀sìn tó gbòfin ilé ìrọ̀ padà wá dàrú ìgbádùn lọ́kẹ́ gbá ọ padà máa wá jìyà ìfọ̀kànbalẹ̀ lọ́n wá ẹ pákànlẹ̀kẹ́ lọ́mọ àwọn fi lónú ilé rẹ̀ lọ́sọ̀dẹ́gbẹ́ lé ní yẹ́sà àwọn obìnrin nìkan ni wọ́n ní lẹ́kṣọ̀ yìí tàwọn ọkùnrin gan lọ́pọ̀ jù ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láàjí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí wọ́n fẹ̀mí lílẹ̀ àwa la àmàbá ṣe hándù wọn tó fi di pé polygamy ń di wàhálà nílé mùsùlùmí lẹ́nu tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́yìn nìkan lẹ́kọ̀ọ́ ṣe ni ibi ànábì ń ṣe sallallahu alaihi wasallam kí ló dẹ̀yẹ̀ ọ̀ká tẹ́lá kẹ́ bí lọ́wọ́ àfa àfi bóòlù ànábì ṣe máa ń ṣe láàrin àwọn ìyàwó ẹ̀ tó polygamy ò rí bẹ́ẹ̀ o polygamy dùn gan téèyàn bá tẹ̀lé òfin ọlọ́run ìyàwó àkọ́kọ́ máa gbádùn ìyàwó tẹ́ ẹ fẹ́ òun náà máa gbádùn ọkọ náà máa gbádùn tẹ́ bá ti gbé lérí ìlànà Islam. wa man kariha hadhihi al-aya aya ta kà yìí tọ́lọ́wọ́ bá ní ìgbàláyé wà ẹni bá wá kórìíra aya náà kórìíhan shar'iyya wípé èmi ò mú kórìíra rẹ̀ ó sì bà mí nú jẹ́ ìsìn bí mi nú wípé aláwa firú kan báyìí sínú tíra rẹ̀ fún wa bóyá èèyàn sọ jáde àbí ọ̀sọ́ jáde bóyá ọkùnrin ló ronú ẹ̀ àbóbìnrin ipe gbogbo tó wà ní Quran pátá ayat mo eight òun náà ni eh, Quran three eh, eh, Quran four verse three I just ate the eye. bóyá ọ̀sọ́ jáde àbí ọ̀sọ́ bóyá ọkùnrin àbóbìnrin tó bá lọ kórìíra rẹ̀ ipe ọlọ́run ọba aláàkọ̀ yẹ kó fi sínú ṣẹ̀ríà ìfisínú sẹ̀rí àtọ́lọ́run fi nu sẹ̀rí àtọ́gbọ́ ọkùnrin láàyè ọlọ́run fi ṣàbòsí fún wa ní ọlọ́run ò ṣe déédéé tọ́ba ti gbẹ́rù èrò bẹ́ẹ̀ sẹ́mi ìfapọ̀ di kafad tọ́ba jẹ́ ọkùnrin ó ti di káfẹ́ tọ́ba jẹ́ obìnrin ó ti di kására ọ̀ jẹ́rú fọlọ́mọ torí ọlọ́run ọba sọ nu Quran ọlọ́run ọba ní zalika bi annahum karihu ma anzalallah ọlọ́run ọba ní àwọn tá wọ́n sì kórìíra dẹ́mi nítọ́lọ́ ń sọ kalẹ̀ kí lọ́lọ́ ń sọ kalẹ̀ fáńkì huma tọ́ba lẹ́kùn mẹ́ta nìsa àtàwọn àtàwọn òfin míì náà wọ́n wá kórìíra rẹ̀ fa àbátọ́ àmàlàhùn ọlọ́run ọba ní ìkórìíra tí wọ́n kórìíra àyà kọ̀ọ̀ràn ọlọ́run ọba ó sì fi ba gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe sáyé àti tí wọ́n ti ṣe sọ́run ọlọ́run ọba gbogbo ẹ̀jẹ̀ fún wọn wọn ò ní nìkan kanú àkáǹtì wọn ma wọn bọ́ sọ islam kó lọ́rùn ẹ̀ ta ni ń sọ̀rọ̀ Allah ni ń sọ̀rọ̀ Allah ló ń fún nígbà láàyè ìwọ ni kò sí láàyè yóò bọ́sọ̀ sílámù kúrò lọ́rùn rẹ ni ọkọ̀ máa kírun dàálẹ̀ ọmọ gbà rẹ lásán ọkọ̀ máa fi parẹ́ bọ́ lọ́mọ kàlọ́ òní gbà látara àyà tó takùn sọ́ọ̀tù Muhammad àyà ẹlẹ́kẹsán lọ́wọ́ wàá máa máa kẹ́rì ha wù kórè ha ń tọ́bi ìyá àmì tó jẹ́ pé wọn ò kórìíra rẹ̀ ní kórìíra sẹ̀ríà òun kàn ó kàn dùn ó dùn kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ obìnrin lé ọmọ ẹlòmíì ọkùnrin lòun wọ́n wá fẹ́yàwó lé ọmọ rẹ obìnrin lé ọkọ yóò sì dùn ìpè áá ah, ah, ilé tó yẹ kó nìkan ọmọ yìí ń bẹ wọn wàá di méjì báyìí mọ́tò tó yẹ kí nìkan ọmọ gùn yẹ wàá di méjì tí wọ́n máa pín gùn ọkọ tó yẹ kó máa sùn lọ́dọ̀ rẹ̀ ní gbogbo gbà wọ́n máa wá pín irun sùn ọmọ mi lè wá ṣe báwọn fún wọ́n ṣẹlẹ̀ sí bàbá kan bàbá yẹn sì ń yí lẹ́lẹ̀ a ní bàbá kí ló dé wọ́n fẹ́ yàwó lọ́mọ míì wọ́n fẹ́ yàwó lọ́mọ míì wàláì bàbá dáwé ẹlẹ́sìn àbákùnrin gbé máa kátó wá gbé àwọn obìnrin kò sóbìnrin tí ń fẹ́ o àwọn ìyàwó ànábì bí imáni wọn ṣe tó wọn fẹ́ ọlọ́run fi ṣàdáwò fún wọn ní pé tó ìdàn yín wò nínú ẹni kéèyàn yọké nínú ẹni kéèyàn fọ́ lójú nínú ẹni kéèyàn òdì létí nínú ẹni kán fẹ́ yàwó lé ọ ọ wàá dúpẹ́ pé ah, ọlọ́run ní kó wọn ṣẹpẹrẹ ẹni tó rọ lápá oyè ti ń fà bí ejò obìnrin náà sáà ní ìwọ náà sáà rí ọ̀ náà ń fún lówó tọ́ba fà wájú rẹ̀ àdáwò tiẹ̀ nu àdáwò tiẹ̀ ni pé wọ́n fẹ́ yàwó lé wọ̀ kóbìnrin wọn kórìíra rẹ̀ kọ́ máa mọ́kọ lójú kọ̀sẹ́ lọ́wọ́ o torí pé kò dẹ́mi ẹ̀ kì í ṣe kókórìíra rẹ̀ pé ọlọ́run ọba ṣe fi sínú Islam ọkàn ọkọ̀ bá lára àdámá ẹ àwẹ̀ ṣé àwẹ̀ dùn la àgbà bá gbà àgbà kìyàwó lẹ́yìn sọ̀rọ̀ láti dáná mọ́jú láago mẹ́rin arọ́jú ni jàlíbáàbù tóbìnrin ń wọ̀ ìrọ́jú ni òun náà dáa ọ fáyín ó sì gbọ́rọ̀ sọ́là lẹ́nu gbogbo iṣẹ́ ẹ̀sìn tá à ń ṣe kò sí irun gan sọ̀rọ̀ ọ̀run lẹ́ẹ̀márùn lójúmọ́ òsì gbọ́rọ̀ mọ́lẹ̀ mọ́sálásì ọ̀gbọ́rọ̀ mọ́lẹ̀ mọ́sálásì lẹ́ẹ̀márùn àti sọ̀nà fìlà o tóbìnrin bá wá gbà ṣe pé ọlọ́run bá o ah, eh, kò dùn mọ́ mi àmọ́ nígbà tó ti ní ọgbà àwọn bàbá wa àbí àwọn bàbá wa àwọn ọkọ wa ọgbà àwọn aláàyè kí wọ́n ṣe mọ̀ wá rọ́jú fún wọn ọlọ́run láti fi sin ọlọ́run eléyìí oyè ìkórìíra ìtọ́wà lẹ́mẹ̀rẹ̀ yẹ kò bọ́sọ̀ síláàmù kú ọlọ́run yẹ mùsùlùmí ní sì ń jẹ́ mùsùlùmí ti ń rọ́jú tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run wa ní wò ọlọ́run ò ní fi ilẹ̀ láì san lẹ́sàn gbogbo ẹni tí wọ́n bá gbà yàwó lóbìnrin àbí ìyàwó tí ọba gbà pé wọn fẹ́ ni tí ó ti níyàwó lé torí challenge méjèèjì là ń fèsì ẹ̀rí tí sami yóò ní láyé láyé òun ò lè fẹ́ tọ́lọ́kọ lé láyé òun ẹwà mi fóun ẹni tó níyàwó lé ee yóò lẹ́ni tó níyàwó lé òun ò lè fẹ́ láyé òun yóò sì wá pẹ́lẹ́ nígbà míì yóò máa wọ bíi forty five or fifty a ní rọ́ o tòun sì ń bọ̀ lọ́dún mélòó yóò yí wọ̀ ẹ̀dá kùtòrí tọ́lọ́wọ́n bá a ẹjẹ́ àfikín ní ìkọ́ àwọn ọmọ wa kéékèèké lóbìnrin wàhálà ti dé sérí ilẹ̀ táwa tara wa lókù nínú àwọn challenge tó wà láwùjọ tá à ń face lọ́wọ́ polygamy issue wà mẹ́ẹ̀ eni ẹni tó sì tó nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ ó ti níyàwó ńlé ìyàwó tó nílé náà ní problem sáwọn alẹ́ kó lé ní. àbí ọ̀rọ̀ wọn ti wọ̀ ìyá tó wà ńlé lónìí irọ́ o ọ gbọ́dọ̀ gbé nìkankan wá bí o èmi ò sì ní àwọn méjèèjì wọ́n rọ̀gì àbí wọ́n rọ̀gì wọ́n rọ̀gì lópin ìgbà tágbàdá bá ń bẹ lọ́wọ́ àfa tágbàdá wá sàlàyé ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn Islam òfàwá ìlú ta àdúdú kẹtìrà àǹfààní tó wà nù polygamy nínú Islam ti wà yìí a sọ̀rọ̀ polygamy àwọn abọ̀rìṣà a sọ̀rọ̀ polygamy àwọn òyìnbó a sọ̀rọ̀ polygamy àwọn tí ò lẹ́sìn àǹfààní tó wà nù polygamy àwọn alùsùnà tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n ń ṣe lágbóyè tí wọ́n ń ṣe tí wọ́n sì gbà fún ọlọ́run ọba Allah ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n sọ lahiyatuhu fi kulli zamani wa makan polygamy ta wá wí yìí oyè káfẹ́yàwó jẹyọ kan lọ wọ́n ní yọ́ọ́ máa wúlò fáwùjọ oyè ní gbogbo gbà àti ní gbogbo àyè àti ní gbogbo ìlú táyọ̀ fi parẹ́ ni. Saudi Arabia nílùú ẹ̀sìn tó jẹ́ Maka àti Madina nínú iṣu tó lágbára lọ́rùn wọn ń sọ̀rọ̀ polygamy ni. àwọn divorce ti pọ̀ rẹpẹtẹ àwọn opó ti pọ̀ rẹpẹtẹ àwọn ọmọge náà ti àwọn ọkùnrin sì kéré ju àwọn obìnrin lọ iṣu ńlá ni ní USA iṣu ńlá ni ní UK iṣu ńlá ni ní Australia iṣu ńlá ni ní Nàìjíríà iṣu ńlá ni nílẹ̀ Yorùbá ń rí torí àṣetáni ló gbé aburú ẹrù ipe ìtọ́lọ́wọ́n bá ní ọtọ̀hún kọ̀tọ́ o ẹ má wàá gbà fọlọ̀ nínú àwọn àǹfààní tó wà fún ta'adudu zawjad àta'adudu rahmatun rọ́fìmọ̀ adátilẹ̀ anisat wọ́n lè jí kọ̀ dàrú ni pé ọlọ́run fi káfẹ́yàwó jẹyọ ọ̀kan lọ ọlọ́run fi sàánú fún àwọn obìnrin tí wọn ò ní rọ́kọ nígbà tí gbogbo àwọn ọkùnrin bá mú ìyàwó kọ̀ọ̀kan nítorí pé nìkẹ́sì àti àdàdìhìn àwọn ni wọ́n pọ̀ jù láyé tí kálukú bá wá mẹ́yọ kọ̀ọ̀kan èyí tí ó wàá ṣẹlẹ̀ ni pé yóò wàá ṣẹ́kù àwọn tí ó pọ̀ tí wọn ò ní lọ́kọ ta ni ó wàá máa tọ́jú wọn ta ni ó máa wá máa súnmọ́ wọn ta ni ó máa wá máa ṣàánú wọn bákan méjì ni inú kún ó di aṣẹ́wó tọ́jẹ́ pé àwọn ọkùnrin tẹ́lẹ̀ ìyàwó ńlẹ́yìn náà ni wọ́n tún máa padà yà wọ́n lálẹ́ àbí kí wọ́n sì wà pẹ̀lú ẹ̀sìn kí wọ́n rọ́jú kára ọmọ wa ni wọ́n láì lọ́kọ ká máa wá sunkún ká máa ní ọ́sà látara ìrònú ká máa ní high blood pressure. àwọn èèyàn ń bẹ nínú ilé báyìí tọ́jẹ́ pé bẹ́yìn bá ń rẹ́ nínú ilé àwọn ọ̀rẹ́ rìn kò sí lọ́kọ kankan rí kọ̀ọ̀kan rí náà nígbà wọn ti pọ̀ nílé ayé wọ́n máa pọ̀ gan-an kí ni kí solution solution náà ni pé àwa ta ẹlẹ́yẹ kọ̀ọ̀kan yẹn ká mú kọ̀ọ̀kan sí bàtà fi mú kọ̀ọ̀kan sí wọ́n ti fúyẹ́ nílẹ̀ tí wọ́n bá tún kù wá tó mú kọ̀ọ̀kan sí bàtà tó tún mú kọ̀ọ̀kan sí wọ́n ti fúyẹ́ nílẹ̀ nígbà tá a bá fi kó mẹ́rin mẹ́rin gbogbo àwọn tá a wí ìkálukó ti di gbígbà. Allahu akbar ọ̀rọ̀ ńlá ni o ẹni kan o nítorí rẹ̀ rí yẹ wàlá ẹni tọ́ka lọ́mọ ẹni tọ́ka ló ṣe kí ni ìlọ́mà bí ìṣe ń sọ lọ́wọ́ yìí ẹni tọ́ka mọ̀ pé ní tí ń sọ wọ́kọ̀ rẹ ti. afaawa abdullahi ibn abbas ọwọ́ aṣọ fún sa'id ọmọ jubair ó ní wọ́n sa'id tazawwaj dákun fẹ́yàwó méjì mẹ́ta fàyínà khayra adìl ummati aktharu an-nisa ó ní torí pé nínú dáadáa tọ́lọ́wọ́n bá ṣe fún àlùmọ̀ yìí òun náà ni pé obìnrin wọn pọ̀ ju ọkùnrin wọn lọ bí ó sì ṣe máa rí táyọ̀ fi parẹ́ nù ànábì ní sábàdì gbẹ̀yìn ayé gan oyè níbi táwọn obìnrin ọ̀pọ̀ dé ọkùnrin kọ̀ọ̀kan yóò máa fẹ́ yàwó fifty fifty wọ́n sì tún ṣẹ́kù wọ́n kàn máa pọ̀ sí ni ṣé láwọn tí wọ́n tún pọ̀ tó two thousand and nineteen wọ́n tún pọ̀ ju two thousand and eighteen lọ tó two thousand and twenty àwọn obìnrin tún pọ̀ ju two thousand and eighteen lọ bí ó ṣe máa rí lọ́nu sí tó fi ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lánàá lásìkò tá àbúlàbùlà bá ti sọ̀rọ̀ yìí àwọn obìnrin pọ̀jù àwọn ọkùnrin lọ nísìnyí náà lé ní àwọn obìnrin pọ̀jù wa lọ. àtàdúdú ẹ̀yìn mayami polygamy ni'matun linnisa'i allati tuwfi azwajuhun. wọ́n ní ọlọ́wọ́n bá gbé polygamy kalẹ̀ káfẹ́yàwó ẹ̀yọ̀ kan lọ́lọ́run gbé e kalẹ̀ ó fi sàánú ó fi ṣe ìkẹ́ ó fi ṣe ìnumi fìtínà kúrò lójú yàn fún àwọn tí ọkọ wọn jáde láyé àwọn opó àwọn opó tá a wá wí yìí ànábì tí wàá sọ̀rọ̀ nípa wọn ànábì náà sáàyè alàlẹ́ àrèmálàtì wal miskini kal mujahidi fi sabilillah ànábì lẹ́ni tí yín bá ń ṣe gbìyànjú bí yóò ṣe rọrùn bí ayé yóò ṣe rọrùn fógbó ara tí ó fi rọrùn náà ni pé kéèyàn fẹ́ ànábì ló ń tọ̀hún bí ìgbà tó wà lójú ogun ẹ̀sìn tí ń jagun ẹ̀sìn Umu Salama ṣe bí ọkọ rẹ̀ kú ó lójọ́ yìí débi tó fi rò lọ́dọ̀ àwọn ìyàwó ànábì títí tá ànábì náà fi gbọ́ ànábì ní kọ́ máa lọ lè ṣàdúrà Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọlọ́run ọba o mayinza làmí níbi fìtínà tó kàn mí yìí wá fún mi ní oore tó ju èyí tó bọ́ lọ Umu Salama ń ṣàdúrà ó sì nígbàgbọ́ ọkàn wájọ kan náà ní bàbá èsì rojọ́ là níbi bá ní Umu Salama ọ̀dà èmi ọ̀dà ọlọ́run ọba ti fún ọ lẹ́ni tó dáa ju Umu lọ ó ní ta ló òun ní Madina yìí ànábì ní èmi Muhammad ní fi ọ́. Umu Salama ni òun di ìyàwó Rasul àdúrà yẹn ẹni tó lọ́wọ́ fún wọn lórí ẹni tó lọ àbíọ́lọ́wọ́ fún tọ́ba ti lùsì kankan tó sọ kankan nù àdúrà tó máa ṣe nìyẹn èyí tó lọ́wọ́ fi rọ́pò fún ọ lójú mi tó sọ nù lọ. Allahumma fi musibati Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha lọ́lẹ̀ ka àdúrà náà ọwọ́ àná sọ́dẹ̀ tí kankan bá ti bọ́ bọ́ lọ́wọ́ sáka àdúrà ni Ọlọ́run wa fún ní ìtì ọ̀dà àgbẹ̀ tó bọ́ lọ sáúdà opó ni lẹ́yìn ìgbà tí Khadija kú ànábì fẹ́ ni ó fi numi kó lójú ẹ̀ gbogbo aláṣẹ wa nínú gbọ̀n yìí ṣòkòtò ní ọkọjá kókó ẹsẹ̀ yìí bá a ṣe ń ṣe súnà yìí náà nìka máa ṣe súnà míì wọ́n mọ̀ jẹ́ pé súnà kan láwa pọ̀ àpámẹ́nẹ́ǹtì lélẹ́rí wọ́n ní ká máa kọ́sẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní bẹ́ẹ̀ bá wá ní opó ni wọ́n wá yẹrí wípé ah labarẹ́ lomi nígbà tí ọ̀dọ́ ọ̀wá fi opó àwọn olókùn tí wọ́n fẹ́ àwọn tí wọ́n níyàwó lé náà ni wọ́n tún mú kọ̀ọ̀kan kù hadhihi albalaya la ya'rifuha illa almusaba wọ́n dàda wò tí ń bẹ́lẹ̀ yẹn nìkan kan ò lè mọ̀ bó ṣe tó lára àwọn èèyàn àfàwọn tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ zuru buyut al-aramila ẹ̀yẹ ẹgbìyànjú ẹ lu àwọn opó lẹ́nu gbọ́rọ̀ ìyá kan wọn ló jòkólẹ̀ ìyá yẹn wá ń sọ pé polygamy tẹ̀sìn mọ́wá yẹn oore ni o àmọ́ gbà tọkọ òun bẹ láyé òun ọmọ kó rí ni torí òun ò jọ lẹ́lòmí níṣẹ́ tí wọ́n wà nípò opó lòun wá mọ̀ pé a kò dáa fún obìnrin kọ́mọ lọ́kùn. wọ́n ní li'anna rijala yata'arraduna lil halaki akthar min an wọ́n ní àwọn ọkùnrin wọ́n sábà máa ń tètè kú lọ́pọ̀lọpọ̀ gbà ju àwọn obìnrin lọ látara pé àwọn soldiers tí wọ́n ń jagun tógun bá ti pa wọ́n wọ́n ti kúrò ní ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń ṣiṣẹ́ tó lágbára jù àwọn ni wọ́n ń tètè kú èyí tí ń gbẹ́kànga ni o èyí tí ń faná ni o èyí tí ń wọkọ̀ ojú omi èyí tí ń travel tí ń wá tírélà ká wọ́n ní gbogbo àwọn ọkùnrin yìí tí wọ́n bá wá jáde láyé tá wọ́n fi àwọn obìnrin lẹ̀ àwọn obìnrin tí wọ́n fi lẹ̀ yára wa náà ni wọ́n nígbà táwọn ọ̀dọ́ ọba fẹ́ wọn àwọn wo ni wọ́n fẹ́ wọn àwọn tí wọ́n ní méjì méjì mẹ́ta wọ́n mú kọ̀ọ̀kan wọ́n fi numi omi ojú wọ́n fi numi ojú wọn. torí àwọn opó ẹni tí ń sọ pé polygamy ọ̀dà lè ní torí ìgbà tó bá dopó lọ́lọ́wọ́n bá fi ní káwé ẹni tí ó fẹ́. bọ́sọ̀tàn arákùnrin kan fún yín tó lọ́kọ̀ òun nífẹ̀ẹ́yàwó láyé tó ń bá ṣe wà láyé ọkọ náà wá kú láìpẹ́ nígbà ọkọ ó ṣe ẹ̀ẹ́dà tán lọba wulẹ̀ lọba wo pé òun di ọkùnrin àwọn àfáà tí wọ́n ń bẹ̀ ẹ́ lánàá pé kọ́jí kọ́kọ́ rẹ̀ ọ̀fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ ọwọ́ bá àwọn àfáà yẹn ká bá wọn wọkọ. àwọn wá sọ fún pé àwọn àyà tó gbogbo àwọn jẹ̀mọ́ àkọsẹ́ni tí ó gbà sọmọ pé wọn náà gbà kìíní àná nígbà sí wàá ẹ̀sìn wa sẹ́tẹ̀ ìbá ti máa tọ́wá sí láyé ayé yóò ní nípa lọ́dọ̀ ẹ̀ ọmọ tọ́wá sí láyé kó o jí kó o kírun ọwọ́ kírun tán kó o wá jíjẹ mímu kó o sì jẹun kó o sùn tọ́ba sì sùn tán kó o sì wọ sàárè kó o máa lọ. sórí gbogbo tó wà nílé ayé tó ń dì mú báyìí òfurufú gbádà ni òfurufú gbádà ni ilé ayé tí wọn àṣù ẹ̀rẹ́ kó ọ̀ọ́dọ̀la gbogbo tó gbójúlé ní dúkìá àtọwọ́ tó fi pamọ́ tí ọ̀sẹ̀ nìkan tó promise ẹ pé lẹ́yìn one minute yóò máa jẹ́ tiẹ̀ lọ́wọ́ fẹ́ parẹ́ nítorí pé wọ́n fẹ́ yàwó lé ọ. àmọ́ parẹ́ ọmọ ọ nípa ayẹ ẹ̀sìn ní ó bí ọlọ́run. nínú ó rò pe èèyàn dáadáa lọkùnrin yẹn nígbà tó fi wá wọlé ọ wá rí i pé olórí ibú gbà ní ni ọ wá rí i pé àfikún òun kò nínú márìjì yẹn tó o bá mọ̀ pé ilé ayé tó ń wáyé òun ní dáadáa ṣe òun ọmọ pé kékerùn òun ọmọ pé olè ní òun ọmọ pé ẹlẹ́bọ ní olóṣà ní òun ọmọ pé ẹni tí máa ń lu ìyàwó gbígbà tẹ́yìn bá ń ni àbí arábìnrin yìí ọwọ́ kò nu márìjì yẹn wípé wò wọ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ yìí kò lè bára wọn mu o sọ ma pé divorce yìí ti ní problem láwùjọ wa ó lè jẹ́ ọmọ twenty five years ó lè jẹ́ ọmọ thirty years ó lè jẹ́ ọmọ forty years ó láti marry ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ díẹ̀ lẹ́ẹ̀rí ni wọn tí ó lóun fẹ́ fẹ́ divorce kọ́dà kọ́ ma ti bímọ yóò ní sọ ọ́sà ti lọ bì kan bọ̀ hmm. òun ò fẹ́ tó kún bọ̀ òun fẹ́ fẹ́ tí arọba ni nítorí òun fẹ́ fẹ́ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn mọ̀ wá yẹrí especially tó bá ti lọ́mọ lọ́wọ́ wípé bùkátà lẹ́yìn náà wọn máa ń tó ṣe fún ọkọ rẹ̀ tó fi lè jáde kó máa jẹ́ pé ọkọ rẹ̀ máa bá wọn yọ máa wá ń dá wọn lọ́nà àtọ́wọ́ jẹ́ pé okó bá ní sàmà ọkọ rẹ̀ ti kú pátápátá kò lè wáyé má wọlọpọ ọ̀dọ́ máa ń yẹrí àwọn àbáwọn nítọ̀dọ̀ bá wá yẹrí tó sì àwọn obìnrin yìí náà àwọn ara wa náà ni wọ́n ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn sáwàtà níyàwó ẹ̀yà ọ̀kan méjì sáwọn náà tó yẹrí ni báwọn náà bá yẹrí kí ni yóò padà ṣẹlẹ̀ sáwọn arábìnrin rahmatan lahun ọlọ́run fi ṣe àánú fún wọn àwọn táwa níyàwó kọ̀ọ̀kan méjì méjì àwọn ahọ́n àwọn dìfọ́sí ìsọwọ́ àwọn náà fi gbégbé ṣe ayétọ́ bẹ́tà àwọn ìyàwó wa wọ́n wọ ẹ̀kọ́ ọmọ wọn wọ́n gba àwọn lálejò gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam wọ́n máa wá ṣe bí ìbejì. adúgbòlódò ọ̀nà ẹ̀sìn Islam ẹ̀sìn Islam <laughs> wàláì kò sí ẹ̀sìn bíi sẹ́ni gbogbo àwọn adìfọ́sí gbogbo àwọn opó yẹn tí kò sírọ̀sì nìyẹn àwọn ọmọ àjọ wọn ni wọ́n máa ń yà wọ́n alálẹ̀ òdodo ọ̀rọ̀ tó bọ̀ lálẹ́ ni mo sọ fún yẹn àwọn ọmọ àjọ wọn padà àlàgbà kan ọlọ́mọ yọ tiẹ̀ àmọ́ wọn ní fẹ́ wọlé báwọn ń ṣe ń wọn bóòlù àwọn ti fọ́ sí wọn ṣe ń wọn àtàwọn opó wọn wọ́n sì níyàwó kọ̀ọ̀kan ni wọ́n ní káwọn ọmọ fẹ́ nínú ẹ̀sìn àwọn òpùrọ́ ni wọ́n òpùrọ́ ni wọ́n àwọn èsì ìparọ́ nínú Islam ẹ̀yọ́ máa yá mi nínú àǹfààní tó wà fún polygamy àtàdúdú mahrajul lil aqim wọ́n ní obìnrin tí ó wọlé ọkọ ọdún kẹwàá ọdún kẹẹ̀ẹ́dógún kò bímọ sẹ́ẹ̀rí èyí tí yọ pọ̀ àwọn ọkùnrin ni pé yóò ti sú wa ní tá wá pílánì fún ni pé bó láà ṣe lọ lè wà gúnlẹ̀ ní ojú ọ̀nà ìyá wọn àti bàbá wọn pílánì tá a sábà máa nínú wípé kọ́dà bàbá àdàtì ìyá rẹ̀ tó ọ̀bá rọra wọn máa sọ fún ọ pé kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ òun kí kò sì fẹ́ lóyún aláàánú ò tí ì kádàdá pé ó ṣe kí ni yóò lóyún bàbá rẹ̀ àti rẹ̀ ọmọ sọ fún ọ pé èmi fẹ́ pamọ́ kí n tó kú o èmi fẹ́ wu ọmọ o èmi fẹ́ rọmọ ọmọ mi o lẹ́yìn tàà ní tara wa nílẹ̀ yorùbá pẹ́sọ̀n yẹn pọ̀ lérí ọkọ wọn ni kọ́kọ́ ọlẹ́ ni wọ́n advice tó mọ̀ fún islam ni mọ́kọ̀ọ́lẹ̀ mọ́kọ̀ọ́lẹ̀ tazawwaji ukhra fẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salatu wa salam nígbà tí sara ò tètè bímọ ó fẹ́ hajara wa bímọ nínú àánú ọlọ́run náà sara náà padà wa bímọ ìwọ náà padà bímọ arábìnrin yìí gbàfọkọ rẹ kọfẹ lomi ìtọ́jú ọba ti ń lọ nítorí pé yìí òun náà jogún gbogbo ló wù wá ọmọ táwọn ṣe ìdùnnú sọ pé nígbà tí o ti bí yẹn láyéláyé kò gbọdọ̀ fẹ́mi tọ́ba fẹ́mi yóò kú ni tọ́ba lè ọ̀hún wàá gbà fọlọ́wọ́ ọba àlá ọ̀hún yọnu sí ọ̀hún wẹ́kọ̀m ìyàwó tá a wí nínú àánú ọlọ́run ọba nínú àánú ọlọ́run oyè yóò bímọ wọn náà sì bí tiẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. wọ́n ní arábìnrin yìí òun lọ́lọ́run fi àánú torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n fẹ́ wá gúnlẹ̀ ọlọ́run ẹ̀ máa wá gúnlẹ̀ àánú ń bọ̀ ẹ fẹ́ lòmíì. nínú àánú tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn obìnrin lábàdà àtàdùdù zawjat àtàdùdù zawjat òun ni pé ọlọ́run bá yóò fi obìnrin míì dáyàwó tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ báyìí oṣù kejì ló ti bẹ̀rẹ̀ àárẹ̀ ọ̀la ó lè gba dírípù ọ̀túnla wọn ló ní high blood pressure jọ mẹ́rin ó lè jẹ́ àìsàn tó jogún bá nù dílé wọn ó lè jẹ́ ìtọ́ba lójú ọ̀nà obìnrin tó wá jẹ́ aláàárẹ̀ yìí gbogbo àwọn ṣẹ́tọ̀ yẹn kọ́ máa ṣe nulẹ̀ kò rí ṣe kọ̀rọ̀ máa bí kọ́kọ́ àbóbí máa kọ̀ lálàáfíà àti ìtọ́jú wọn gbogbo gbogbo àwọn iṣẹ́ tó kọ́ máa ṣe nínú ilé ó yẹ kò sí ìtorí ṣe ń bẹ̀ ọkọ wa márì bí aláìmárì wọ́n ní arábìnrin yẹn oye ìjọ ọmọ wọ ọkọ yẹn lẹ́mìí ni pé bí ó ṣe lọ lè kọ́ lẹ̀ tí ó lè sinmi kó mi wàhálà yí ẹ̀ ṣẹ̀ríà wa ni rọ arábìnrin yẹn àdáwò lọ́ba ẹ má torí àdáwò kẹ́ wá kọ́ lẹ̀ ẹ fi ilẹ̀ sínú lẹ́mẹ̀ ẹ fẹ́ yàwó mi kí yọ ọmọ wa ṣe iṣẹ́ tó yẹ kó máa ṣe ọkọ àti ìyàwó tuntun wọn mọ wá tọ́jú ìyàwó tó ti wà lẹ̀ ìbádàtà wọn mọ wá fi súnmọ́ lọ́wọ́ bá wa gbogbo tí ń sọ yìí àǹfààní dání látàárọ̀ tí ń kà yìí àǹfààní dání àwọn oní wọn àwọn ndébọ́sí àwọn olóko àwọn olálàárẹ̀ àwọn obìnrin kọ́ wá yá rí pé polygamy ọ̀dà àìsọ́bọ̀ wà nípò ọ̀kan nínú àwọn ìta kàálẹ̀ yẹn wọ́n mọ̀ pé polygamy dáa mo dẹ̀ lọ sọ fún kọ́ni pé àdúgbò ah, Islam tá n ṣe yìí ẹ tètè múra ẹ fẹ́ lómi ẹ má lé mi o ẹ má lé mi ẹ dákun ẹ jẹ́ má jẹun mi. wọ́n ní obìnrin tí wọ́n bá pọ̀ lọ́dọ̀ ọkọ wọn tọkọ náà sì lágbára tó láǹfààní láti tọ́jú wọn wọ́n ní ìmọ̀ fún wọn ní rest ọbẹ̀ lọ́sẹ̀ kan bí yọ lọ́sẹ̀ kan lọ́hùn sórí ọ̀sẹ̀ kan tí o bá ṣe lọ́dọ̀ rẹ kí lọ́ọ́ máa ṣe jama ọ̀ máa ṣe ìbáda ọ̀ máa rest ọ̀sẹ̀ nìkan tó ọmọ òpin à ọmọ ti fẹ́ dé o wọ́n máa jẹun àárọ̀ wọ́n ti fẹ́ dé o wọ́n máa jẹun ọ̀sán wọ́n bá dé jọ́mẹ́ta jọ́mẹ́ta bá ní jọ́mẹ́ta tiẹ̀ ọmọ fẹ́ rest ọmọ sì bá dàn ọmọ tọ́jú àwọn ọmọ yẹn ọmọ kàwé kàwé ẹ̀sìn wàhálà rẹ̀ wà limited ó sùn tọ́ àfà tára rẹ̀ ó balẹ̀ ìgbà tó kọ́ ọ́ bá fi dé padà sọ́dọ̀ rẹ̀ báyìí àfà ọyẹ gbogbo àwọ̀ rẹ̀ ó ti change látara ìsinmi ọwọ́ ló ní sinmi ọwọ́ àwọ̀ àmọ́ arákùnrin pé àbákú ni lálẹ́ ipe ìwọlé àlọ́ máa ṣe gbogbo ẹ̀ ipe olèṣe olèṣe ẹlòmíà ni bọ́ọ̀ bá kú síbẹ̀ ẹjọ́ òun kú bẹ̀ ẹbílẹ̀ má kú síbẹ̀ ẹ̀sìn ọ̀fẹ́ kó kú síbẹ̀ ẹ̀sìn ní ẹ̀sìn sì ó ní bùkátà sí àlàáfíà rẹ̀ ọmọ tó ní ọmọ fi ka Quran ọmọ ha Quran ọmọ lọ mọ́sálásí ọmọ lọ lọ́dẹ halkọ ọmọ George ọmọ lọ madrasa gbogbo àwọn àsìkò tó yẹ kọ́ ọmọ fi dáná yẹn méjì ìwọ nìkan àtàwọn ọmọdé ni lọ́mọ dáná yẹn wọ́n ní àlàáfíà ọwọ́ à ń bẹ̀ fún tó bá yí ẹ̀ àlàáfíà rẹ̀ yọ wá increase wọ́lá àǹfààní ń bẹ̀ fún tó fẹ́ study more. aláwọn míì nínú wa ń bí tọ́jú pé àwọn ìyàwó wọ́n ṣe wọ́n ṣe kọ́ọ̀sì lọ ìyàwó ó lè ṣe kọ́ọ̀sì tọ́wọ́jẹ́ pé òun nìkan bá ní ṣé yóò rí kọ́ọ̀sì lọ. Eh, àbí kágbé yìí sì tọ̀ àbá wa ní ọmọ ah, ẹ wá lọ mọ́dásà níwò eh, ẹ máa wá wò yín ní eh, lọ́sẹ̀ méjì méjì tọ́wọ́jẹ́ pé ọmọ nìkan bá ní sọ̀rọ̀ ọ̀run kéèyàn tarí ìyàwó jáde nínú ilé téèyàn ní mi. pẹ̀lú ọmọ wa dáná èyí ó tún wá padà sí báṣẹ́ lọ ẹsẹ̀ àárọ̀ yàn opportunity ni fún obìnrin ó ti yẹ kí wọ́n wá pé méjì kó ní àfa ẹ̀fọ́ fún six months mo fẹ́ tuma mo fẹ́ lọ lè ṣe kọ́ọ̀sì kan ìyá ìyàwó mi kì í jẹ́ ma ṣe kínní yóò máa mójútó yín àǹfààní ló tún jẹ́ fáwọn náà èyí tó yẹ ká máa fi pín ọrùn òní pín ọrùn máa òní kan ní ọmọ ní ọmọ ẹ̀jọ́ yẹn àwọn ọjọ́ yẹn dáadáa lọ́wọ́ ń bẹ̀ ọmọ ìyá mi. ẹ jí ń dá tàwọn obìnrin dó bá nítorí àsìkò wa ọlọ́mọṣẹ́ ṣe rọrùn fún wa ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá ni o. fọwọ́ ibi tó adúlé rìjáàd wọn lọ ọkùnrin náà ní àǹfààní tó náà fẹ́ rí lára polygamy alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run dá ọkùnrin mi ń dahu ṣahwatun haada ó ní adùn ara agbára tí yẹn sún súnmọ́ obìnrin ó ti wá kọjá agbára ìyàwó tó fẹ́ sílé ṣẹ̀rí àṣìní kọ́mọ̀ ṣe ṣìnà láì ní tara wa tó bá ṣe ṣìnà wọ́n fẹ́ destroy family yẹn spiritually and financially ọlọ́wọ́ dẹ òṣìṣì wọn bí wọ́n ti ń ṣe ṣìnà ọlọ́wọ́ dẹ òṣìṣì ọwọ́ àwọn òpin ìwọ̀n ní ṣe ṣìnà àmọ́ ìyàwó kan ò tóun kọ̀ káwọn lẹ́nu torí adùn ara àtàgbára tọ́lọ̀ ń fún sexually kò sì lè ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ìyàwó bá ń ṣe ayédè ọjọ́ mẹ́ta lásán gan yọkàn máa lọ́ra mọ́lẹ̀ ni ìgbésẹ̀ òtí parí àbí ìyàwó wa bímọ ń ṣe nífàs oyè oṣù méjì àbóṣù mélòó làwọn lò oṣù kan àbọ̀ àbí ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọtún kóṣù kan ah, bóun ni kíní ẹ̀ tí ì parí ẹ̀ ah, èmi ò mi ò lè bára dúró bẹ́ẹ̀ sì ni kọ̀ọ̀pá ọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe dá ni wọ́n ní irú ẹni yìí kò sí solúsàn kankan àfi tí ó bá lé ìtọ́wà ń lé jáde tí ó wàá fẹ́ obìnrin méjì mẹ́pàá rọ̀ wọn ni kọ́ mọ́ lé ìtọ́wà lé kó ṣe kíni kọ́fẹ́ ìyàwó mi ọlọ́run fún nígbà láàyè tágbára bá ti wà lọ́wọ́ ẹ̀ àmọ́ tí ó bá lágbára yọ́ọ́ máa fara dà á o ẹlòmíín náà lágbára jù ú lọ tó ti wẹ̀ wọ́n láti bí ogún ọdún tí ò rí ìyàwó ẹ̀ ọ̀rọ̀ ńlá nu o bọ́ọ̀ bá ti ní agbára o lówó ọ̀ lálàáfíà má débẹ̀ o ọwọ́ alálàáfíà kò sówó tí ì jẹun má débẹ̀ ọ gba kádàrá ni ọ wà máa gbàwẹ̀ ó sì máa ka koran púpọ̀ ọ máa ṣe síkiri ẹnu àsìkò tí ẹnu yìí tó bá rí ṣe lọ́hùn ọlọ́run fún àlùbáríkà sí má pé ọ̀fẹ́ torí ẹ̀ṣẹ̀ ṣìnà ohun tí ọlọ́run tá mọ̀ pé agbára pọ̀ lára ẹ̀rọ o ẹni tágbára pọ̀ lára ẹ̀jú tiẹ̀ lọ́wọ́ lẹ́wọ̀n láti ogún ọdún tí ò rí fámìlì ẹ̀ òun náà ṣe sùúrù ni àdáwò tó bá lọ́bàwọ̀ náà. àtàdúdú káfíyà òjò yẹ ọkọ lọ yàwọn fọwọ́ mọ́ńlá wo mímọ́ra tó bọ́lá kẹtẹ sínú náà ẹ̀yẹ́ níyàwó ìyàwó ti wọ menopause ọkọ sì fẹ́ bímọ sí kíyàwó yìí tó bímọ bóyá bíi age of forty years forty five ọmọ àkàrà ló bí àwọn ọmọ méjì ee eh, bàbá sì wò pé ah, agbára ń bẹ torí pé àlàáfíà àtàwọn ọkùnrin ọ̀pọ̀ ju tàwọn obìnrin lọ tóbìnrin bá ti wọ fifty years oyè yóò máa nọ́ọ̀sì àrùn kan ní àwọn àrùn yọba ní ẹgbẹ́ ń dùn yọba ní kíní kan dùn tán arákùnrin yìí fẹ́ bímọ sí ìyá òsì lè bí mama Se kọ́ lọ́lẹ̀ ìwà ya gúnlẹ̀ lé wọn ni àbí kó ṣe kí ni àbí kọ́ fẹ́ mi yọ fẹ́ mi ni yọ fẹ́ mi ni lóògùn àtàgbàdà bá ti wà ìyàwó kékeré yẹn wà bí àwọn ọmọ fún ọmọ tí ìyàwó yẹn bá wá bí ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ náà torí tẹ̀sán bá yé ìyàwó méjì ni pé ọmọ ara yín ẹ̀yin náà lẹ́ni àwọn méjèèjì wọ́n ní ìyá àwọn ọmọ ìyàwó ẹ̀ oyè ìyàwó ẹ̀ náà ní ìyá àwọn ọmọ ẹ̀ ìjọ tẹ bá tó gbà bẹ́ẹ̀ lẹ́ẹ̀tún sinmi nínú polygamy nítorí pé bí àwọn sàhábà ṣe ń ṣe nìyẹn àti gbogbo àwọn tá a gba ẹ̀sìn lọ́wọ́ wọn. àtàdúdú makhrajun lirrajuli alẹ́sẹ̀ tàláwù bímúra àti sẹ́yìn àti khulq. polygamy yìí máa ń jẹ́ way out fún ọkùnrin tó fẹ́ ìyàwó ìyàwó tó wá fẹ́ yìí ó wá jẹ́ ìyàwó tó jẹ́ pé ìwà rẹ̀ burú jáì tó bá ṣe pèlè láàárọ̀ èpè ni ó fi ni ó fi ni ó fi sọ fún kọ́dà èpè ni ó fi welcome me bàbá ìyàwó bàbá ọkọ bá dé yóò mú wọn bú yóò kọ́ bá dé yóò mú wọn bú ó wá jẹ́ pàpàlagi nínú ilé ó ti wá di problem nínú family yẹn wọ́n ní irú arábìnrin yìí wọ́n ní Islam mú àbáyọ wá fún ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sẹ́mi pé fruit of marriage òun náà ni tranquility ìfọkànbalẹ̀ ni wọ́n ń pè ní marriage ẹni tí ọlọ́run bá fi sákàn ìfọ̀kànbalẹ̀ sínú márèèjì wọn ìbáàjẹ́ ọ̀kan náà lóní ìbáàjẹ́ méjì tí Allah bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ẹ̀yin lẹ́yìn màpẹ́ fẹ́ yàwó ẹ lọ́kọ lóòótọ́ tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ kò wá sí ìfọ̀kànbalẹ̀ lójoojúmọ́ wàhálà ni problem ó lè gba lójú kó gba létí tó wọ́n ní kó má wà á gúnlẹ̀ kó gbà pé kádàrá àwọn ni nítorí pé tọ́wọ́ wà á gúnlẹ̀ fàwọ̀rajà ní hùmù yẹn àwọn míì ò tún rí àwọn tó rò pé ó gbádùn ni làwọn bá tún gbé wọlé làwọn náà bá tún bẹ̀rẹ̀ problem lé wọn iru arákùnrin yẹn wọ́n ní kó fẹ́ yàwó mi tó ti lu ọ̀sẹ̀ pákáleke tán lọ́dọ̀ ẹ̀hànà ọ̀daràn yóò gbowó oúnjẹ àárọ̀ yóò gbowó oúnjẹ ọ̀sán yóò gbowó oúnjẹ yóò bàtà yóò gbowó aṣọ yóò tó fọkọ létí. má wàá gúnlẹ̀ bá a ṣe dáanu àdáwò náà ní fáwọn òbí ẹ̀ náà ti rẹ̀ wàá máa lẹ̀ máa bẹ́ẹ̀ ọ wà lọ́ọ́ lè gbádùn ní ọ̀dọ̀ mọ́fẹ́ rú ẹ o kí wàá lọ́mọdé púpọ̀ ó ti yé ọbẹ̀ lọ́wọ́ ọba kó tó fẹ́ mi náà ni o ìfẹ́ ọlọ́wọ́ ọba yìí ló máa fẹ́ fẹsẹ̀ mọ́tàfi tutù ojú mi wàá bá ń tún òun náà ṣe torí ó ti bímọ fún ọ àfikọ́ máa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tí a máa ń torí ẹ̀fẹ́ yàwó òun náà ni kí ẹnìkan nínú àwọn ọkùnrin lẹ́yìn ìgbà a ti níyàwó ẹ̀yọ̀ kan káwá arábìnrin kan tó wọn ọjọ́ ìyàwó tá a fẹ́ sílé torí wọ́n yàtọ̀ síra wọn nínú gbogbo nǹkan wọ́n máa yàtọ̀ síra wọn. bó ṣe wá rí yìí ó béèrè nípa ẹ̀ àwọn ẹlẹ́sìn ni bó ṣe wà yẹn oníwà dáadáa ni ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọwọ́ awù gẹ́gẹ́ bí obìnrin wo gbogbo ọkùnrin pé ní jẹ́ kéèyàn wù ọ yìí ó ìyàwó tó wà ń ní problem pẹ̀lú ẹ o ó bímọ fún ọ ń tọ́jú rẹ ń sì ń ṣe dáadáa sí ọ kò sì rẹ gbogbo gbà ní rẹ gbogbo àwọn tó fẹ́ ní ṣe fún ọ àmọ́ wọ́n á rí obìnrin míì tó wù ọ́ tí òun wọ́n sì máa yàtọ̀ quality wọn rí bákan náà ọwọ́ á rí míì nígbà á rí yẹn ojú rẹ wá ọ́ wù ọlọ́run ní fáńkìwù ọlọ́run ní mo gbọ́ ọ láàyè mọ́tínà kọfẹ́ nígbà ọlọ́run ti wá gbọ́ ọ láàyè yìí oyè nínú àwọn ìdí táwọn fi máa ń ṣe kíni táwọn fi máa ń fẹ́ obìnrin méjì mẹ́ta nìyẹn o àbí mẹ́rin ọlọ́run fi sànú arákùnrin yẹn torí pé ojú rẹ̀ ti wọ̀ ọ́ nígbà ojú rẹ̀ sì ti wọ̀ ọ́ yẹn ó ti yé ìjọ ọ̀dà ni kò fẹ́ tí ọ̀bá rí fẹ́ oyè yóò padà wá kírètì pírọ́blẹ́mù lọ́dọ̀ ẹni tó wà nílé tẹ́lóbìnrin tó bá ọkùnrin tó bá ní tó fẹ́ fẹ́ ẹ̀yin ìyá wa ìjẹun sọ àṣírí kan fún yín tí ọkọ rẹ bá ti lóhùn rẹ ní tó fẹ́ fẹ́ tó sì ní ó wù òun fẹ́ fẹ́ dákun gbà fún o tó o bá gbà fún pírọ́blẹ́mù tí ọ̀ ń sá fún yẹn yọ padà wá jòkó tì ọ́ torí arákùnrin yẹn yọ ọmọ wa nífẹ̀ẹ́ arábìnrin yẹn sí yọ ọmọ wa kórìíra wọ torí wọ̀ ló ń di lọ́wọ́ èmi máa sọ fún àwọn obìnrin tí wọ́n bá ní àbú ọlọ́fẹ́ fẹ́yàwó mo ní sagbada wà agbada wà náà bọ̀tẹ̀ mi ò fẹ́ kọ́ fẹ́ mo ní jí ọ́fẹ́ sórí wọn máa wá ṣe dáadáa èyí tó ju èyí tó ń ṣe tẹ́lẹ̀ tó o bá ti wá ń ṣe dáadáa yẹn ìfẹ́ rẹ̀ ọmọ wa ìkírísì nínú ẹ̀mí ẹ̀ àmọ́ tó o bá ti bẹ̀rẹ̀ tó gbá lójú tó o ti tọ́jú lójú tó o bẹ̀rẹ̀ sí ibu tó ń ṣe pélé ìfẹ́ rẹ̀ ọmọ wa rí jísù lẹ́mí ẹ̀ yọ máa wa rọra torí ojú rẹ ti ṣe kíni ó ti wọ a sì fẹ́ kó ṣe sìnà nígbà tójú rẹ ti wọ yẹn tẹ́yìn bá ti rí ti lẹ́yìn tójú yẹn wọ̀ tẹ́yìn bá ti rí arọ́ balẹ̀ arọ́ òní balẹ̀ tí ọba wọn rí arọ́ òní balẹ̀ bọ́ ọba ṣe gbìyànjú tó ní kò ní fẹ́ yẹn yóò tún rí míì torí wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn sisters kan wọ́n kàn wá nọ́mbà ìyàwó tán fẹ́fẹ́ yẹn ọ̀rẹ́ ẹ̀wùmù ni ó pè anídìwọ̀ lọ́jẹ́ kàfílà sọma broda Ibrahim olóhùnmá bóòlù ti jẹ́ sí ẹ ó ní ta ló máa ń sọ̀rọ̀ ìwọ ìwọ kàfílà wọn ò bí ọ̀dà wọn ò bí ọ̀dà tí ọba lọ lè fi ọkọ mi lẹ̀ wọ́n kàn pa fóònù yóò wá sọ fún àfa àti ọ propose ẹ pé ọ̀rẹ́ ìyàwó yín pè mí nígbà mi ìyàwó gan ni ó pè yóò wá nábẹ́ ẹ̀kan ní fóònù yóò wá kà wọ́n máa ń bí sí gan-an tí wọ́n ti fura kọ fẹ́fẹ́ yàwó wọ́n yéésù bọ̀rọ̀ wọ́n yéésù bọ̀rọ̀ yóò wá túbọ̀ òdìní yóò wá túbọ̀ òdìní mo ní sẹ́ ìwà túbọ̀ òdìní sẹ́ni sí ìwà túbọ̀ òdìní sẹ́ni ó ti yẹ ee ọwọ́ ti injinia ó di injinia pàpàdodo o lè lára wọn o ẹ má fàdó ara wọn lọ́wọ́ wọlọ́ wọlé ẹlòmíì ó ti àbẹ̀ lọ́hùn kọ́ lọ́mọdé wọn fẹ́ yàwó lé nítorí bọ́lọ̀ ti dáa yọkàn sí rẹ̀ léṣe àtẹlẹni tí wọ́n ní ọkọ rẹ̀ ti fẹ́ ọfẹ́ fẹ́yàwó wọ́n ní ẹ̀ṣọ́ pé ọfẹ́ fẹ́ ọmọ yẹn ó sì gba kerosene ó sì dà sí rí tututu báyìí ó sì sáná sí fẹ́ àwọn obìnrin sóbìnrin làákà inú kan ara yín kì í sẹ́yìn tẹ wàá kalẹ̀ o ẹ̀yin sara wọn o torí pé ẹ̀yin lẹ́sìn ẹ̀sìn yóò máa reduce owó yẹn. ọkàn bó ṣe dé agboolé báyìí haúsá nìyẹn haúsá ni wọ́n pè ní máa ń gbé ẹgbẹ́ wọn ní ọkọ̀ wọn ti mú ìyàwó wálé ó ti wá fi hàn bàbá ọkọ wọn ní bẹ́ẹ̀ ni ó ti mú ọmọ kan wálé olóhùn fẹ́fẹ́ à wọn ló kò ní sojú kò ní sojú lọ bí kànga àdúgbò wọn wà wọn ló sì kànga nígbà ọkọ rẹ sì dé ọkọ ní ẹni tí ma àwọn tó ma kànga wọ wọn sì gbé jáde nígbà òun ló ní kò ní sojú ọlọ́run sì jó sojú ẹ̀ èmi ó ṣe ákìlù lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́lá ilé ayé yìí kò sí kankan bẹ́ẹ̀ má parẹ́ má darẹ̀ láàmú mójútó mẹ́ kọ́ mójútó ìbáàdà àtẹ̀sìn rẹ kọ́ ọmọ ti dára sọ́kọ ẹ kí dáadáa ẹ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìfẹ́ rẹ ó ṣe pọ̀ sí lọ́kàn rẹ̀ ọlọ́ọ̀bá ní sùn yìí náà lè ná ṣe hubbu shahawati minan nisa eléyìí ní ojúkòkòrò tá a fi ń fẹ́ ìyàwó kejì yóò máa jẹ́ àánú fún wa kí ojú kòkòrò wa yẹn kó lè bá a ṣe kí ni kó lè bá a wálẹ̀ ọlọ́run fi sàánú àwọn náà ọkùnrin tí ọba <laughs> Allahu akbar ẹ̀yin náà ẹ̀sán ọkùnrin sáà tọkùnrin bá ní tó ń wo ṣe umu àbíkójú ṣe kọ́mọ́ adi pé èyí tó ti da náà ilẹ̀ ti lò tán nínú fámìlì yẹn ẹ wà bẹ́ẹ̀ wàhálà wàhálà báwo wọn là nàbí níyàwó mẹ́sàn-án lé orògbó yìí sì wọn gbogbo àwọn obìnrin yẹn náà ń ṣe faradà ní kò sí ìtọ́jú ká nàbí ọ̀fẹ́ mi ànábì ròyìn ìyàwó àkàdíjà ìyàwó àyíṣà ń sọ pé ṣé ìyá arúgbó náà lẹ́tọ́ ròyìn tó ti kú ànábì ní àdíjà ah ó ní bọ́lá òun ti fún ọlọ́run ti fún ọ lémi ó ti fèmí ta ọlọ́rẹ sẹ́mi wàá lóore ju àkàdíjà lọ ànábì ní wallahi ma abdalani Allahu khayran minha ọlọ́run ọba òfun mi nírú àdíjà nu gbogbo yín ọlọ́mọṣẹ́ ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. wọ̀tá àdúdú láwọn shurut àwọn májẹ̀mú làwa ìbìládé yìí májẹ̀mú gbogbo ọkùnrin tó bá fẹ́ ṣe polygamy. alákọ̀ọ́kọ́ an yakuna qadiran ala nafaqat al asasiya ọgbọ̀rọ̀ má ní agbára owó tó máa fi fún lóúnjẹ tó fi gbalẹ̀ fún tó fi máa ra sọ fún tó máa fi tọ́jú ẹ̀ wàhálà lè mọ̀lúdi la wọ́n sùn náà wà kí sùpàtù náà bil ma'ruf ọlọ́run ní ntí wọ́n máa jẹ àfikọ́ ọlọ́run ntí wọ́n máa wọ̀ àfikọ́ ọlọ́run gbọ́gbọ́dọ̀ wọ̀wọ́kúwọ̀ ọmọ ara jàlibáàbù ọmọ ara sọtí ọmọ wọlé lérí ọmọ fún lóúnjẹ ọmọ tó jẹ wọlé òsì sanwó lé ọmọ ìyá tó ọba ti ní agbára tó ọmọ fi bọ obìnrin má débẹ̀ o anabi ni mọ́ni sàtọ́ àmì nkùnmù lè bá àtàfàlì àtàzọ̀wọ̀tì ẹni bá ní agbára nínú yín ni kó fẹ́ yàwó àtàlà kọ́kọ́ àtàlà kejì àtàlà kẹta àtàlà kẹrin tí o bá ti sagbara fún ọ financially má débẹ̀ tó o bá ti lè débẹ̀ o ti create problem fún rẹ̀ o sì dalé ẹrú ọ pọ́sibù kọ́ kọ́ má jèrè ìyàwó tó fẹ́ kọ́ má jèrè ìyàwó tó wà lẹ́gàn àtàwọn mẹ́. ọlọ́run ọba àlá ló fi sọ fún wa pé fọlẹ́yà stafi bílẹ́bì ìnára ayẹyẹdìdú náà ní káhá ọlọ́run láwọn tó fẹ́ sí nìka bóyá ìyàwó alákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ kejì abẹ́lẹ̀ kẹta tí wọn bá ti ní agbára ọlọ́run nìkan ṣe sùúrù hátà yogin ọ̀kanjọ́ ní ìyẹn wọ́n wá sàlùwà lánàá máa sọ́sọ́ dọ̀ wa ní ní máa sàlùwà lálọ́wọ́ ọ̀kadà tó gbé wá gan òṣìṣẹ́ dáadáa mọ́ oyè ni wọ́n wà ń sọ̀rọ̀ àwọn fámìlì ńkọ́ o èmi ìdàbí ń bá sàwàdà pé tó àwọn ìyáàlì ńkọ́ ó ní ọ̀kan ló sì wà lọ́dọ̀ òun ah mo ní eh, tó ẹkùn sí ọlọ́run olóhùn tó ń palẹ̀ bá ẹlẹ́ẹ̀kejì mo ní lérí ọ̀kadà tí òṣìṣẹ́ dáadáa yìí ó rò pé wọ́n ṣàṣeyọ ni ọfà ló pé jẹ́mọ́ mùsùlùmí kọ̀ ságbára èyí tó wà ń lé gan-an báyà búrẹ́dì rẹ̀ ń ti bomi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí o bá sówó ọmọ mi ṣe ń bọ mọ́lẹ́jì ọ̀pọ̀lọpọ̀ gbà lóòrò ó filẹ̀ òun ni ó ṣe bẹ̀ ní owó sẹ́ẹ̀ ọwọ́ ní eh, ṣẹ̀dá gbà wọ́n láàyè wọ́n gbà ọ́ láàyè torí pọ̀ lágbára lẹ́yìn náà àyẹ̀kú kọ́dìrán alẹ́dì jìmá ọ ní agbára sẹ́kṣuálì tí wọ́n problem ó problem torí pé agbára tọ́wà lára rẹ̀ Oye, àwọn méjèèjì ni wọ́n fẹ́ máa pín in lónìí àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta àbáwọn mẹ́rẹ̀ ọ̀kan tó wá fẹ́ náà oyè ọ̀ndàkú dájí ni wọ́n ní kọ́ ọmọ fẹ́ mi ò torí pé ọ padà kàn jàgbà lànàbí fi ní àlùbáà àlùbáà yẹ àwọn afágbà wọn tu wọn ní agbára financial ability and sexual ability tí o bá ti sagbara máa mọ́lẹ́jì ẹ̀yọ̀kan tó wà lọ́wọ́ rẹ̀ ojú kòkòrò rẹ̀ yẹn sọ́ọ́ di inú àlìjánná ọlọ́run sì fún ọ ní méjìlá àlìjánná náà tẹ́lẹ̀ kọ́mọ́bà kìrìtì problem fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ń da lórúlẹ̀ ní broken home òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ìyàwó tí wọn lágbára tá lè ṣe mọ́síná wọ́n lè ṣe sáníyà wọ́n ṣe sáníyà wọ́n ṣe rọ́bíà nítorí pé bí ọba ti ṣe agbára fún ọ ó yẹ ọ̀dà problem lẹ̀ nínú ilé mọ́jẹ̀mú ẹlẹ́kẹta ń yẹ kúnnà mọ́ adidu adila wọ́n kọ́tọ̀ fẹ́fẹ́ ìyàwó ọgbọ́dọ̀ ṣe déédéé láàrin wọn ẹlòmíì ní agbára ìbálòpọ̀ ó sì ní agbára owó àmọ́ kò ní làákà yìí yọ lọ́dọ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ yọ máa lọ lé kọ̀ǹdẹ́mù ìyàwó ẹlẹ́kejì ó ti sọná sílé ẹ̀ tọ́ bá ti dọ́dọ̀ ìyàwó kan ibi tọ́ wà ná ẹjọ́ ọbẹ̀ lọ́ọ́ máa rò má rojọ́ bòmí kọ́mọ̀dé pé wọn náà lọ́ọ́ máa túlé rẹ̀ ọba sì débẹ̀ wọ́n máa sọ fún pé mo fẹ́ràn rẹ̀ ni máa ń dún níta máa wù mí kí lè tẹ máa bọ̀ wá sọ́dọ̀ rẹ bí nítorí obìnrin fẹ́ nù. yóò wá túnra ṣe fún ọ yóò múra yóò ṣe dáadáa yóò wẹ́kọ̀ mi ẹ níjọ́ táwọn fẹ́ máa lọ gan ojú òro wípé ah ọtún dọ̀tọ́lá but I love you nítorí òfin parí ẹnu àmọ́ tó o ti délé tẹnu rẹ̀ ń yọ bí ìgbà tó ṣe yé lá tẹnu rẹ̀ ń yọ ìyá alágbájá fún mo ní kò lè ṣe bẹ̀ tó ń ṣe bó ti ṣe wà ní mọ́lẹ́jì ẹ̀ wọ́n gángan níyàwó àwọn náà ṣe ní làákà yìí wọ́n gbá wọn ni ẹ̀ eh, hmm, mọ náà màláka ẹni bá wá sòfófó fún náà má àléka òun yóò padà dọ̀ ní sòfófó tẹ̀ náà fún ẹlòmíì kọ́ ọ ma bàyàwó kẹjá lọ́dọ̀ ẹ̀mí kankan ó kéré ti problem fúnra ẹni lọ́dọ̀ àwọn méjèèjì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al'adilu déédéé tá a wá wí yìí méjì lọ́wọ́ déédéé al'adilu mustata déédéé ìtìpáká tabani ní ká máa ṣe dáadáa ká máa ṣe déédéé déédéé méjì lọ́wọ́ èyí tí pákà àti èyí tí pákà òṣèkí ni àti èyí tí pákà ọ̀ka èyí tí pákà fún wa pé àgbọ̀dọ̀ má ṣe ó fún ọ lóúnjẹ nǹkan kan náà ó fún ọ lásọ nǹkan kan náà fún ọ ní ilé tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa gbé wọ́n máa pé oorun oorun ẹnìkan ọgbọ́dọ̀ pọ̀ ju tẹnìkan lọ àfi tí condition bá wá bóyá òun ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ lágbèjúwe ó ti yé Ìbàdàn ẹnì kejì wà kò sì wá rọrùn fún ọ kọ lọ̀sẹ̀ kan ní ìbàdàn kọ lọ̀sẹ̀ kan bí torí iṣẹ́ rẹ ọwọ́ àgbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó wà ń bàdàn pé tó dákun wíkẹ́ndì nílé mọ́ sí kíni nílé mọ́ wá o oyè tọ́ba ti gbà bẹ́ẹ̀ alihamudulilayi tí o bá gbà bẹ́ẹ̀ wàláyé o lè yọ̀ǹda rẹ̀ nítorí pé dandan ni dandan ni kọjá pé ìjọ tó bá lòun bí lòun lọ́dọ̀ ẹni kejì jọkàn jọkàn jọ méjì jọ méjì jọ mẹ́ta jọ mẹ́ta ọ̀sẹ̀ọ̀sẹ̀ eléyìí torí òun ló níjọ́ yẹn lọ́lá ọba nífa yẹn khiftum allah ta'dilu fawaida sábà tó mọ̀ pé ẹ̀ ní máa ṣe déédéé lé ọmọ fẹ́ nìkan sẹ̀mú ọmọ fẹ́ nìkan gàrí ọmọ fẹ́ nìkan ní ráìsì ọmọ fẹ́ nìkan ní ògì ọ wà ní ìwọ ìwọ ṣe polygamy ó ti create problem sínú family ẹ̀ àwọn àlùfáà wa wọn ní ọlọ́run wa yẹn khiftum allah ta'dilu fawaida tẹ́ ẹ̀ bá ti lè ṣe déédéé bí àwọn tí mo kà á lẹ̀ yìí oúnjẹ ilé aṣọ ó ti yẹ àti ìnáwó àtọrun ẹnìkan wá gba ẹnìkan kúrú ọ̀pá tó bá ti ṣáìsì kálukú náà ní déédéé rẹ̀ kìí ṣe pé ẹni tó kúrọ̀ wá pé sọmọ pé ọ̀pá mẹ́fà lọ́ra fún ìyàwó mi mẹ́ta lèmi ń lò sórí mẹ́ta tó kù bá mi ṣe kíni bá mi kó hmm. dasọ dasọ kó sì déédéé wọn eléyìí tó fẹ̀ tó dé pé àyọ̀gbà wa láti máa ṣàlàyé ẹni bá wà nù kú bẹ́ẹ̀ pé o lè pe nọ́mbà mi kí n ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ tó fi ní dé bọ́ọ̀sì tọ́ sọmọ wa pé ẹ <laughs> ẹ eh, eh, eh. sọmọ pé sẹmọ five kg àti five kg ìyẹn lójú tó ahẹ yusuf kan gùn ọ̀kan wọ́ àwọn máa gbé kí wàhálà olè wa kóra yìí sísáré alówó ọbẹ̀ yìí alọ́run ni <laughs> kọlọmọdé ìṣàánú wa ẹni tó lọ́mọ mẹ́rin àtẹni tó lọ́mọ méjì nìkan kan náà kó fún wọn o torí pé ọmọ pọ̀ ju ara wọn lọ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọsá ìmúwadó aláàdínlùgẹ́dùn mustapha tẹ́ẹ̀rí àwọn adéédé tá a lágbára rẹ̀ òun náà ni ìfẹ́ àti agbára ìbálò ìfẹ́ yẹn ọlọ́run ọba ní máa darí ẹ̀ ó lè jẹ́ ìtọ́ wà lẹ́gẹ̀ẹ́ lónìí fẹ́ẹ́ sídùú ju èyí tó dé lọ ó lè jẹ́ èyí tó dé ọlọ́run darí ìfẹ́ rẹ̀ sí ó sì lè jẹ́ àwọn ìwà tẹ́nì kọ̀ọ̀kan wọn bá wù ní ó dìtà mí bí ìfẹ́ ó ṣe máa lọ bó ṣe máa ṣe kíni bí ó ṣe máa bọ̀ ó lè ṣe déédéé níbi ìfẹ́ wọ́n bí ya wọ́n bí ànábì pé ta ló fẹ́ràn jù láàrin àwọn ìyàwó ẹ̀ ànábì ni Aisha ni mo fẹ́ràn jù ọlọ́run ló sì ti ṣàdánwò fún un bẹ́ẹ̀ àmọ́ ò ní máa gbé fẹ́ ẹni tó bá fẹ́ràn jù ò ní máa gbé sójú lọ́dọ̀ dúkú ẹ̀ igbó mọ̀ pé mọ̀ pé tẹ́ ń ṣe yẹn tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ lè ṣe o ò ti ṣe ń tí ò dànù ò ní gbé fẹ́ nìkan sójú ọlọ́wọ́n bá ní wàlà ń tẹ̀sítẹ̀tẹ̀ o ẹ à ń ta àdìlù bẹ́yìn nìsa wàlà ò harasùtò ọlọ́wọ́n bá ní ẹ lè ṣe déédéé yẹn láàrin sọ ọ́ di bígbà tẹ́ bá fa sọ tó ti gbó kọ́ ẹ̀yin náà lẹ́sìn lọ́sọ̀ yẹn gbó àbẹ́ òkò ló gbó tọ́ àbùsí nìyẹn ọwọ́ gbé ẹbẹ́yìn ti wà létí pẹ́ sọmọ bóun ní tọ́jú rẹ tó fi dáa tí ìyàwó yẹn fi rí ọ wípé kò ṣe fẹ́ ẹnìkan lọ pákéjì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá ti fẹ́ ìyàwó bá yà á kẹ́yìn sí ìyàlẹ́ ni èyí tó pọ̀ jù nìyẹn àwọn àṣọ di ìgbà tí mọ́tò tẹ̀yàn páàkì tó yàrá mọ́tò mi tí ó gùn mọ́ tí ò wá gùn tó wọ́n máa ti wá gùn tuntun obìnrin ò àsìkò yẹn gan lọ́mọ sí dáadáa sí jù gbogbo àwọn kan tẹ́lẹ̀ àwọn tẹ́lẹ̀ ọmọ rà á nítorí tóbìnrin máa ń rò ní pé tẹ́lẹ̀ bá fẹ́yàwó mi ẹ̀ ní sí dáadáa sóhun mọ́ tí wọ́n máa rò nìyẹn wọ́n wàá yà lẹ́nu òníjó rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anabi sọ̀rọ̀ sọ́lá wọn là níbi àmọ́ abẹ́lẹ́ ọ̀hún pé aláhùnmọ̀ ìwọ ọlọ́run èyí tó jẹ́ pé wọ́n lo oníkàkọ́ lérí ẹ̀ tẹ́mi oníkàkọ́ lérí ẹ̀ ìfẹ́ àti agbára ló fi ń bóbìnrin lò torí agbára máa ń wájú ra wọn lọ ó lè wà ń bí kágbára ó wà kọ́ wà lọ́wọ́ kágbára wọn sì ọ̀ lẹ́sẹ̀ torí pé kìnìún sí nínú ọ̀fẹ́ àmọ́ kọ̀ wá ìfẹ́ àti agbára yẹn èyí ò lè ṣe déédé mbẹ̀ ànábìwá ni wọ́n ọlọ́wọ́n ọba èyí tó ní kápá tẹ́mi òní kápá yẹn má jẹ àwọn kan nínú hadisi anabi tún wá lérí ìyà fún àwọn kan nínú hadisi nínú àwọn dọ́rin anabi lérí ìyà fún wípé lọ́rùn ọlọ́run ọba ó da ìdẹ́dà rẹ̀ rú òun náà ni ọkùnrin tó fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tí ó wá pọ̀ sọ́dọ̀ ọ̀kan jù kan lọ yóò fún ní five thousand ọ̀kan sì béèrè yóò sì fún ní five hundred báwọn méjèèjì ọba mọ ọba tó da wọn mọ sórí tó ọba ń ṣe àbòsí fún wọn lójú ara wọn fìtínà rẹ̀ kéré sí kọ́ máa ṣàbòsí fún wọn lẹ́yìn wọn tọ́lọ̀ wọn bá sì mọ̀ sí. ẹ gbọ́ yorùbá mi àbòsí tó ń ṣe fún wọn fún wọn lójú ara wọn tí wọ́n ń yọ báyìí oye ìyá rẹ̀ ò tó ìyá àbòsí tó ń ṣe lẹ́yìn wọn tí wọ́n ò rí ọ àmọ́ lọ́n rí ọ. ànábì fìdí máa ń kàdé aláwọ̀ mọ̀ràtà ni ẹni bá níyàwó méjì fàmálà ilá ìdáhìmá ilá ọwọ́ pọ̀ sọ́dọ̀ ẹnìkan já àyà ọmọlẹ̀kìyàmọ̀ ti wàṣíkùhù wàṣíkùhù má ìlò tọ́lọ̀ bá gbé dìde nínú sàárè báyìí ọlọ́run ọba ọ ní kí ìdẹ́dà rẹ̀ ọ dàrú yọ paralyze ẹgbẹ́ kan ní ọmọ fi rìn ẹgbẹ́ kan ò ní ṣiṣẹ́ eléyìí láàfin mà pé inú àwọn tí wọ́n wọ ẹnìkan tó wà lìjánà àwọn tí wọ́n paralyze lẹ́gbẹ̀ẹ́ kan yẹn gbogbo ẹni tí wọ́n ṣàbòsí fún ìyàwó méjì tó fi jẹ́ pé kó tó táríwọ̀ kó ru dáadáa iṣẹ́ ni o ìgbádùn wà ń bẹ̀ wà á mọ iṣẹ́ ni iṣẹ́ ni tó fi ní wọ́lẹ́gbẹ̀ẹ́ níjọ́ àlùkìyàmù nítorí pé nígbà tó ti wọlé ayé ni yóò wọ ọlọ́run náà àdáàbòtà àdùrí àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ gbà wá nímọ̀ràn ká ní bóyá ìyàwó tí wọ́n fẹ́ sílé àbí ìyàwó tí ń ọkọ àbí kìíní ìkejì àbí kẹta àbí kẹrin alákọ̀ọ́kọ́ ni pé sórí ìwọ tọ́lọ́run ń bá ní òun ọ ọkọ rẹ̀ ó gbé bóun fẹ́ fẹ́ nígbà ẹgbẹ̀rún kò ní bọ́ sí nígbà tó jẹ́ pé kò sínú kádàrà sórí ìwọ ti wá kádàrà pé ẹni àbí wọ́n fẹ́ ọ léyìn àbí wọ́n fẹ́ yàn lé ọ gbà pé kádàrá ta kọ́ mọ́ nìyẹn wá gba kádàrá rẹ̀ ìgbà kádàrá yẹn náà ní sinmi tó ọba ti wá gba kádàrá èyí tó kùnú ayé wàhálà lè ń fẹ́ fi lò torí pé nítaàfin jẹ́ olùgbàgbé lòdùn náà ní imáàlú bẹ̀rẹ̀ kọ́dà tó wà dé mọ̀ pé kádàrá ni ó sinmi ó ní bọ́lá òun ṣe tó tèmi ni ọ̀sá wà náà àwọn ẹlòmínà tá a jẹjọ́ ọmọge tí wọn ò ṣèyàwó fóun tóun fi bọ́ sáré ẹ̀hìn àdánwò tiẹ̀ nù tó wà dé gba kádàrá gbogbo ẹni tọ́rẹ́ fẹ́ yàwó yóò lọ lè talẹ̀ ma sùúrù dọ́bù sùúrù tọ́ba níyàwó kan sùúrù tọ́ba tó méjì dọ́bù sùúrù mẹ́ta mẹ́rin sùúrù rọ pọ̀ tí wọ́n fẹ́ sọ ọ́ torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ni pé ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ màá bá sọ kò sọ bẹ́ẹ̀ ó sì wa ń gbé ọbẹ̀ bọ̀ oúnjẹ ìyàwó aisha ti dìde ó sì gba abọ́ yẹn bọ́lẹ̀ pawó labọ́ wà lásì méjì anabi wa lẹ́yìn wa ní sùúrù bó lọ́yàn dùn yẹn àwọn sàábà sì jòkó rẹ̀ anabi ní gáàdà tí ó mọ̀kàn anabi ní ìyá yín jowú ni ọbẹ̀ ńlọ ta sánsán sí wọn ẹni rẹ ni o ìyá yín ní jowú sẹ́yìn máa ń fi yẹ́ sí yẹ̀yẹ́ àbẹ́yẹ̀ máa rí láì sí yẹ́ ẹ̀wọ̀n tá anabi sọ anabi wa bú ẹ̀rín anabi wa ní ọ̀dà ọwọ́ kó oúnjẹ wọn wá jẹ́ pẹ̀lú àwọn sàhábà wọ́n sì ń jẹ́ ni wọ́n rẹ̀ owó wàlá ó sì faradà nífa nígbà tí kò wọ́n bọ́ ni ọ̀ máa sì faradà wọ́n máa ju owó sórí èmi àti ẹ̀ náà tọ́jọ́ kùnrin sábà ní kí èmi àti ẹ̀ kájọ máa lo fóònù yìí á padà jà nígbà tí kò fóònù kan náà ni á padà jà wọ́n fẹ́ lò lọ́sàn mi fẹ́ lò lóru àbí àjọ fẹ́ lò lóru àbájọ fẹ́ lò lọ́sàn mo wá fún mi wáyà tẹ́tì ló dámẹ́yẹ bá mi mú o bó ṣe rí nìyẹn kì í ṣe láì fi lára wọn ká máa jowó ẹ̀ ànábì wa ní kí ìyàwó aisha ọlọ́lẹ̀ mú abọ́ tiẹ̀ náà wá irú ẹ̀ tóun náà ní ànábì wa pè ya sálímà umu sálámà ànábì wa gbé abọ́ tuntun fún ànábì wa kó méjì tí tó fọ́ sí méjì ọwọ́ kó lé ìyàwó aisha lọ́wọ́ pé abọ́ yín tẹ́ fọ́lẹ̀ kan ó ṣe déédéé àbí ó ṣe déédéé ṣé wọ́n yọ wáyà sí ìyàwó aisha ó sí lù tọ́mọ wa ń ṣe dìbò lígínú lé gbígbé ó sì lọ ní ọ̀fẹ́ kí n fẹ́ ní ó sì lọ wọ́n padà lọ ẹ̀ tó bá lọ èyí tó wà nínú bákan náà ni wọ́n bákan náà ni wọ́n wọ́n jalè ẹrú ó ṣe sùúrù tó bá rojọ́ tá mo ti gbọ́ ẹ ti bá rí ń bá sọ̀rọ̀ wọ́n dọ̀hún láàbò ah, lè wá sí wá sí báwọn sùúrù lọ́mọ fi yanjú ẹ̀ mí ìbá ti ní sùúrù ọmọ débẹ̀ o torí pé ẹ má jà tara wa owó jáde o owó ní dandan ni o ẹ̀yọ́ máa yá mi àwọn máa yá wa ìyàwó méjì tá a máa ń pè ní ìyálé àti ìyàwó èmi ń pè ní ìyálé àti ìyàwó ìyàwó méjì dé oye nítorí táwọn fi ń dá wàhálà lẹ náà pé ìyálé ẹni ìyálé ẹni oye oye kó lù ú oye ọ̀fẹ́ gbà fún un hmm. ìyàwó tó sẹ̀ dé ọmọ pọ́n ìyàwó tó wà nílé nítorí pé òun lọ ṣáájú ẹ̀ oye ìyàwó tó wà nílé yóò wẹ́kọ̀mù ìyàwó tí ń bọ̀ torí pé àlejò rẹ̀ ni ẹ gbọ́dọ̀ mọ́ ẹ ọkàn bá wa dàgbà wọn lọ ó lè jẹ́ ìyàwó lọ́dàgbà jura yẹn lọ àmọ̀ respect pé lágbájá sì jù mí lọ gẹ́gẹ́ bí ìwọ àgbà eléyìí ó wà láàrin wọn àmọ́ pé kọ́ wa máa tẹ̀ kaba fún kan ibi ọya ìwọ́ru wọn àpò yẹn ebi wọn ìyàwó ẹ̀ ọya àpòbó àgbọ̀láìsì ọya mọ̀ lọ́lẹ̀ dáná ọ̀ dáná fóṣù kan ìyáálé jòkó wọn sílé nìyẹn mo wá ń gba àwọn ìyàwó òun náà ni pé kò sí ilé olórogún ní islam o ilé olórogún kò sí ní islam ilé ọmọ ìyá nínú ẹ̀sìn lọ́wọ́ ní islam ọmọ máa ṣe dáadáa nítorí pé ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ọmọ máa ṣe dáadáa sí nítorí pé ọkọ ọ̀kan náà lẹ́jọ́ fẹ́ property ọkọ rẹ ìwọ náà ló ní ẹ gbàgbọ́ yà nìyẹn sọmọ pé ọkọ rẹ ló níyàlé àmì ọkọ rẹ ló níyàwó àkọ́kọ́ àbí ẹ̀hìn ọkọ rẹ tó kọ̀ dábìrin tó dé nǹkan tó belong to ọkọ rẹ òun náà ló ní torí pọ́kọ rẹ ló ní. ee eh, bó ṣe take care property ọkọ rẹ ló take care ìyàwó tí ọkọ rẹ fẹ́ àgbọ́yé tó gbádùn yẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ilé ayé làwọn ń lò bá a ṣe ń lò ọlọ́run ti wá kọyín papọ̀ bẹ́ẹ̀ nìkan bá kú láàrin ẹnìkejì ni wọ́n máa jẹ́ ìyá àwọn ọmọ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé anabi sallallahu alaihi wasallam anabi di di sọ pé fa inna lil muslimata ukhtu lil muslima anabi ní obìnrin kan gbọ́dọ̀ máa wọ́ wàhálà sí obìnrin ẹgbẹ́ tí wọ́n jọ fi ọkọ kọ́ máa wọ́ wàhálà sí lẹ́sẹ̀ nítorí pé mùsùlùmí làwọn méjèèjì bẹ́ẹ̀ fi ọkọ kan náà tẹ́lẹ̀ dáadáa ní kẹ́sì dáadáa síra gẹ́gẹ́ bí okùn islam àwa bẹ̀rẹ̀ wàhálà yóò wá dẹ́gbà tí ilé ayé fẹ́ parẹ́ látara pé wọ́n fẹ́ yàwó léyìn àbí wọ́n fẹ́ yàn léyàwó ẹni kejì wọ́n yàtọ̀ káwọn èèyàn lè kọ́ wọn lè kọ́ ìkọ́ṣe dáadáa ní ara wa lẹ́yìn náà níparí ọ̀rọ̀ mi ìwọ́n tó bá fẹ́ ṣe sáníyà sáálísà tágbàdá bá wà bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah istikhara bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah istikhara kọ́lọ́wọ́ bá Allah kọ́tọ́ sọ́nà kọ́mọ̀ jẹ́ pé ọ̀fẹ́ fi omi ti sàlẹ̀ ọ̀fẹ́ fi da tòkè omi tó tòrò tẹ́lẹ̀ nulé ọkàn wa ló lè gbẹ́nìkan wa ọmọ bó ṣe rí ọkàn dé lòun bá ń wo fíìmù lòun bá ń ìmọ̀ àti kàtìkàtì inú ilé ní nsòfófó à àwọn èèyàn nsòfófó ń bì àìwò fíìmù ń bì ọwọ́ àdá gbogbo tó ti tò láti jẹ́ ìwà dàrú. wọ́n ní kéèyàn gbìyànjú kéèyàn bẹ̀rù ọlọ́run kéèyàn dẹ̀ sí istikhara lérí ẹ̀ kéèyàn má fi ìtẹ̀yàn fẹ́ ṣe kọ́ má fi da tilẹ̀ rú. mọ́lẹ̀ ń gbọ́ níyànjú wọ́n tọ́jú pé ọkùnrin ni ọ́ ìwọ àtìyàwó rẹ̀ ti wọnú ara kọ́dà jíjẹ mọ́mọ́ rẹ ti lọ́mọ ọ̀dọ́ rẹ̀ ọ̀dà bí àwọn tí wọ́n dá sukùlù lápẹ̀jùwẹ̀ ìyàwó àtọkọ wọn rọ̀ ní sukùlù ẹ̀ eh, december account ni wọ́n lọ kótó di gbọ́fẹ́ yàwó ọbẹ̀ ọlọ nítorí pé obìnrin yọ sọ fún ọ wípé sọ́ọ́rí sọ́ọ́rí tó wà nílẹ̀ yìí èmi mo ní o ọ̀kan ní àwọn ìyàwó bàbá yìí tọ̀ ó ní ajá ẹ̀ka àbọ̀ sẹ́ẹ̀rí skul yìí èmi mo ní torí pé mi àtọkọ mi lájọ sí kíní lájọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dàkùn ó ti bẹ̀rẹ̀ wàhálà àbí ó ti bẹ̀rẹ̀ wàhálà ó ti bẹ̀rẹ̀ wàhálà nulẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹjọ́ kọ́lé ni sálárì rẹ̀ lọ jàmọ́ ilé tẹ́jọ́ kọ́ ó ní bùkátà sí kọ́ ṣe àsáímẹ́ǹtì kó pé dáadáa kó tó dá wà lálẹ́ kò sí tó burú o kéèyàn kọ́lé kéèyàn gbélé tóbi rẹ̀ bá kọ́ o kò sí tó burú o wọ́n tó wá mọ̀ pé bó ṣe wà yìí owó tó wà lára ìyàwó rẹ oye ó lè sùn kọ́ mọ́ jíjọ́ kejì ìbáṣe wàá dáa kó ṣe sùúrù kọ́ mọ́lẹ́ jìẹ̀ tó fi bọ́ lọ́nbẹ̀ ipe eléyìí mo ṣe máa yí o àfi tẹ́mi bá fẹ́ pin ní òdì ìfẹ́yàwó mi ọ̀sán máa ń tọ́ fẹ́ náà àbọ̀ ọmọ ní ọ̀sán máa bẹ̀rẹ̀ sí ń ṣe bọ̀ wàláì wọn ò túláṣì fún ọ mọ́dàlẹ́ ẹrú o wọn túláṣì o tó kúkú máa mẹ̀ntẹ́ẹ̀nì má jẹ́ ọmọ rẹ̀ ó fọ́nká torí pé tẹ́ bá padà kọ́ra yín lẹ̀ ọmọ lọ lọ́tọ̀ ìyàwó lọ lọ́tọ̀ ilé ó dàrú nígbà tó ti bá wá ti mọ̀ pé kò lè rọrùn wọ́n ní máa mẹ̀ntẹ́ẹ̀nì èyí tó wà lọ́wọ́ rẹ̀ kọ́ máa rọ́jú tí tó fi yín lọ́lẹ̀ pàdé àwọn ọ̀rọ̀ àwọn obìnrin olójú ẹgẹ́ nínú àlìjánà níparí ọ̀rọ̀ mi gbogbo àwọn wa ká máa sọ polygamy kèé sábúrò kèé sì sórí ibú tọ́bájórí ibú ni ànábì ò ní tẹ́rí sí gbogbo àwọn sàhábà pátá kò sí èyí tó níyàwó kan nù wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tábìrín àwọn tó níyàwó kan ò tó nǹkan ká fi kọ́ àwọn ọmọ wa láti ìgbà tó bá ti gbọ́n ipe tọ́lọ̀ bá kádàrá pé ẹni tó níyàwó ńlẹ́ lọ́fẹ̀ẹ́ oyè gbà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni o ṣe rí ìfọ̀kànbalẹ̀ lọ́jà ẹlòmíín náà níyàwó kan ọlọ́kọ̀ wọn gbádùn ara wọn látàárọ̀ dalẹ́ lójoojúmọ́ ni wọ́n máa làjà wọ́n máa sara wọn lọ́bẹ̀ wọ́n máa sara wọn ládàá. àmọ́tọ́lọ́ bá wá ní ilé oníméjì ní ìfọ̀kànbalẹ̀ bá wà fún ọ ọlọ́run ṣe rọrùn fún ọ. nítorí ó lé lára ọ̀pọ̀lọpọ̀ àwọn màhájì wa ni pé àwọn ìyá àwọn òfin kọ́ wọn àwọn bàbá àwọn òfin kọ́ wọn. ẹlòmíì gan bàbá àwọn àti ìyá wọn ṣe àmọ́ ọ̀nà táwọn gbà ṣe ọ̀nà tọ́ta kò ṣeré àní. ilé ilé ìyẹn ò sí nínú súnà kò sí bí ìyáálé ti lè kó bínú tó àbí ìyàwó bínú síra wọn tó bí kán lọlé ológun kọ kódà ẹlòmíì tó máa ṣàdúrà fún ìyàwó ẹ pé ọlọ́run ó sábà ń fìríjì mi ọlọ́run parí ìjà wa ọlọ́run ọba kó tó wá ṣe látara ìmánì tó wà lára ẹ mo wá bẹ ọlọ́run ọba fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tọ́jọ́ pé tá a bá ṣe ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́kẹta wàhálà ni ó jẹ́ kọ́lọ́mọ́jọ́ ọbọ̀ sí o ò ní sàmì gbogbo àwọn tá a fẹ́ ṣe tọ́jẹ́ pé oore ni ó jẹ́ fún wa nílé ayé àtijọ́ àlùkìyàmà kọ́lọ́ mọ́sàbà forí síbẹ̀ torí kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ti gbọ̀rún lọ lérí polygamy ẹlòmíì ti di aláàbọ̀ ara lérí polygamy ẹlòmíì ti di aláàárẹ̀ gbére lérí polygamy obìnrin kan bẹ ti nọ́ọ̀sì polygamy lọ́wọ́ báyìí àbí ti nọ́ọ̀sì àárẹ̀ lọ́wọ́ báyìí kò lè má pè mí a ní òṣàṣà a ní nígbà tí kinní yẹn dé ìrìn mọ́nì fi gbé ọwọ́ àdá rẹ̀ sinmi la mo ṣẹ̀ṣẹ̀ wá ní mọ́nì nísìnyí àmọ́ àárẹ̀ kú mọ́ mo wá ní sórí mọ́ni tó ní ìlànà kó wá fi bí ọlọ́run ipe wọ ọlọ́run yíyan yọkọ mi lẹ́nu lórí ìyàwó tó fẹ́ mọ́sàkì fún mi lálàáfíà ẹ̀yin obìnrin ẹ lè sọ̀rọ̀ ayín ẹ lè sàlóhun yín máa ní ọ̀pọ̀lọpọ̀ yín oyé ẹ máa ń da lé onípolígámì rú tí wọ́n bá ti ní wọ́n fẹ́ yàwó ní ibìkan wọn ní sáníyà ní ọ̀sálísà àwọn òmùyẹ onínìkọ́ọ̀bù oníjàlùbáàbù oníṣkáàfù wọ́n sàkójọ wọ́n lọ nu girigiri girigiri níbo lẹ́ ń lọ wọ́n ní àwọn lọ́ọ́ lè kí wọ́n lé wọ́n yàwó wàláì wọ́n lọ́ọ́ lè da lérú gbogbo ẹni wọ́n da lé wọn lérú iléeṣẹ́ náà dàrú eléyìí ò ṣe pé nígbà wọ́n bá ti ṣe náà lọ́ọ́ gbà ẹ máa encourage àwọn èèyàn ọkàn dọ́dọ̀ ìyàwó tí wọ́n fẹ́ yàwó lé òun ti ronú lọ́wọ́ ẹ máa bá a ṣeré ìgbà ah, ní tọ́ ọmọ tó máa ṣe báyìí káwáyé lọ́mọ wa wọ̀ fún káwáyé lọ́mọ máa pèpè àlóúnjẹ fún ah, sórí jẹ́ ká mọ̀ pé ìyàwó wa ń kò sádùgbò gẹ́gẹ́ náà àwọn ọ̀rọ̀ tó ẹ mọ sọ ń bẹ̀ sínú arábìnrin ọmọ dùn pé ah, tó ní oṣù tó ra ṣe ọfẹ́ yàwó lóyàwó yóò lọ lè rí àwọn aṣọ kan fún ọtí ní aṣọ fìtínà ipe pàtó arúgbó gánà òun náà wà mẹ́ advice ọ̀yẹ́ká máa fáwọn obìnrin nìyẹn àmọ́ kò rí bẹ́ẹ̀ ẹ mà lè kópọ̀ ọ̀bàdúndé fún ẹ mà lọ lè sọ fún pé má gbà o má gbà o ẹ̀yin lẹ́ ń da lérú ó ti gbà tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́jọ́ gbà má ẹni má ti da lérú ọlọ́run dàjẹ́ náà níbi wọn bá ti ń lọ wọ́n lè ṣèké wọ́n lè ṣe àmọ́ ẹ̀bọ má bá wọn lọ o tẹ́lá ti dojú ọ̀nà tẹ́ kí wọ́n tán wọ́n máa lọ lé tiẹ̀ torí àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ sí rojọ́ yẹn wọ́n fẹ́ máa fọkọ̀ bànújẹ́ fún alábẹ̀rẹ̀ yẹn ah. kílódé adé wá yanú lẹ́tẹ̀ gbà báyìí ẹ̀yin lọ́dọ̀ yín kéèsì yín lágbà lọ́dọ̀ ọlọ́run torí ilé tó ti tọ́lọ́run ti kọ́ lẹ́dàwó yẹn mo wá bẹ̀ nínú àánú rẹ̀ ilé wa ọlọ́run níjó wó subhanaka اخ